sórí gbogbo p a l i a t i v e tó t ọ ́ j u mo fẹ́ lù tiẹ̀ jáde. <laughs> ọlọ́run wàhálà rọ̀ mí lọ́rùn mo sábà máa wò pé kọ́lọ̀ fún mi wàhálà sí kọ́lọ̀ fún mi wàhálà sí ọ̀dọ̀ rẹ ni mo fẹ́ pàdé wàhálà báyìí i'm ready for your wàhálà. ó yà kí ṣé wà tàwọn akọwọ rẹ. ah èmi máa ń gé kan náà tó bá jẹ yan àtàkùn mi ọbí gbúdọ̀ kan. ó dà èmi àti ẹ ha àlejò ní nǹkan kan papọ̀. bákan bá ní sítáàrùn tí bá wà ẹ̀ látọ̀ orí bíbí ni màá ti bá rẹ̀ wò. ọyẹ àtàpàpọ̀ rẹ wò. ó yẹ wo ẹ ká wá lọ yẹ tẹ̀yìn méjèèjì wò kí n tèmi. I think in this case we need to justice them. àgbàyà ni ẹ òun fóònù tó yẹ kọ òun fóònù bá ní èjì ẹ kó sì máa ṣe kó sì máa fọ fóònù kó máa ká ọmọ fóònù báyìí. mi bá sọ̀rọ̀ kan ṣé mi ò ní kọ́ sí fóònù. kò sí wàá wò mí yé wà ní tẹ́ sọ̀tàìbà nílé ọlọ́ngbọ̀n mi tán twitter bá ti wà lọ́ọ̀gì tẹ́mi lọ́ọ̀gà tán lọ́ọ̀gì tẹ́mi lọ́ọ̀gà ìwọ́n kàn wọ́n subscribe ìwọ́n kàn wọ́n repost mi tábà ní dr kiyawo kó sí náà wò tó yẹ. àgbo ọmọ bíi bá èyí tó ń jẹ́ bíi bẹ́ẹ̀ bíi. ṣé kò tó sọ fún mi kí n ṣe yẹ́sì yẹ́sì yẹ́sì yẹ́sì yẹ́sì wọ́n kàn mọ́ wálé wọ́n sì ní máa ìlú mi. àwọn ọmọ títí wọn tiẹ̀ ti ta ní ọ̀nà káyámátà kí ni olúwa rẹ fi káyámátà. gidi o lè sọ pé ọmọge ìbàdàn kò gùn gba kọ́sítọ́mà. ilé ẹ̀kọ́ dàbí mọ́ṣúárì ìròyìn láì jẹ́ làdá mi ti. mẹ́sẹ̀ rẹ bá dáa ní bó ṣe wọlé làwọn èrò ti wọlé. ọ̀pá ìlélẹ̀ tó bá fẹ́ tà sí dájú rẹ̀ seventy naira tó bá ti kú hundred naira ní kò. sọmọ àbúrò yìí ni wọn ni àwọn ó ṣèyà fún wọn. orí yóò pè é jẹ́ mi ìṣẹ́gbẹ́ mi. lágbàlagbà o lẹ́yìn tọmọdé àti mi bó ṣe ń tẹ̀lé èèyàn kan kiri o máa ń tẹ̀lé gbogbo èèyàn ó ṣe má fi yan kiri alágbo. ọmọge alágbo ọmọ ọlọ́jọ́ bí ènìyàn congratulation ọmọ ọlọ́jọ́ ìbí o. ayéwèrè yìí tí sí àbájá bí bá mi aláwọ̀ pa ọwọ́ ẹnì kan. kí ló dé tó ẹgbẹ́ tá a bá wà bọ̀ tọkùnrin bá wà bọ̀ ọmọ ìyá àtàpàkò yẹn wò ọ́ sì sọ́dọ̀ ọ́ kò sí lọ́bàárò. What is the mystery behind this? ṣe rádà pàbọ̀ ó la fi ń ṣòdiwọ̀n nǹkan tí ń bẹ lábẹ́ yìí. Hmm. ọ̀rẹ́ lọ fún one kilo wà lọ́wọ́ máa fún ẹ ní five ní wàá di five ó dé ló tó ń jẹ mi báyìí. àwọn bá mi ṣe ilé ayé ẹ four five ló jẹ mí ju àbí three eight o má lọ máa yé kì í sẹ́yìn o ẹ ṣó gbàgbé wọn tàwọn tí mo fẹ́ yín last week. bàbá rẹ̀ ni kò já rẹ̀ ẹ̀ ń sìn kó má máa yáwó kiri mọ́ òòjá rẹ̀ bí n ṣe wà ń sìn ó yí tó bí five months mo ti fojú sọ bó ṣe wà yẹn sè máa gbé ni. bẹ́ẹ̀ ló lè mọ́ ọ̀lẹ́ nìyẹn ó ti jí nìyẹn. ó dàbí pé lórí burúkú ni ẹ bí mi bá gbé irin sí mo gbé ni mo mo jalè mo gbé ni. irin pọ̀ ó pọ̀ bí o èmi ti gbé freezer mo ti gbé èsì. ẹ nà án kí ló ṣe à gbogbo oúnjẹ tó ń jẹ tó ń jẹ ẹran tó tó tó tó jẹ lórí láì tó tó ẹran fún mọmọsí ẹ tó jà wèrè ṣé inú inú ẹ kọlọ ti rí ó dà má bínú má bínú má bínú má bínú. bọ̀kan bọ̀kan ọ̀rọ̀ ìfọ̀rọ̀wérọ̀ ni pé. ṣé pé gbogbo bó ṣe máa ń wá sí bọ́là yìí. mo ò jí o mo ò jí ẹni tí mo ẹ ò pé eléyìí náà eléyìí ti waste náà wọn yọ ń do gate kan ti bàjẹ́ náà sùn akọ̀ pé ni àbá wọn clear lẹ́ni pé mo bá wọn clean environment wọn ni. ò dágbà ẹ̀ a ó gbọ́ o ìdẹ́bìyà o. ìdẹ́bìyà wàá pẹ́ lóko ọ̀sùn. rárá nà. wàá pẹ́ lóko ọ̀sùn rẹ̀ kú ẹ̀. ìwọ máa wò ní tiẹ̀ ìwọ jẹ́ kó dọ̀la twenty k máa gba kí ló dé tù kọ́ni ṣé síbẹ̀ ìlú gan láàbù ṣe túṣu oh, ó kó ga ọ̀. ti gbàgbé aṣẹ́ tó máa. Come here. Come closer. Come. Mm. Mm. Dirty boy. Thank you. I love that. sitting here. Oh, what's your plan for the weekend? No plan. More, I'm going to Wow. We've just been very strong. Oh. I have a surprise for you by the weekend. Surprise? Tell me, what's it? I don't have to tell you. It's a surprise. You want to get me a car? Not a car. You don't have to guess. Let me guess. Let no, me you, guess. Don't have to. You don't have to guess. Now I get it. You're taking me to the beach for spa. Oh, okay. Me, I want to go to the beach. Why? We can sit here together. Okay. So for me, where are we going to? I'm going to my house. No, no. Let's go to our hotel. I want us to do something different from the usual. What to go not You know, I live a mysterious trip. So, so chop it down. Chop it down. Huh? Sheraton uh, um, Federal Palace. which Let's go to Akima. Why Akima? I love it. So, hotel up. Ah! Jeez. That's a dude. Um, I can't wait. Oh, <laughs> it's going to be crazy. Not just. ọ̀rọ̀ mi ìlú kankan báyìí kò sí òkú. mo fi ilẹ̀ tó kọ́kọ́ tì mí. kí nǹkan náà ló yẹ o wàlẹ́ kàdé wàá gbá àdánù. lọ́kàn kí ló ti wá yẹn ṣé bóyá kí ni ẹ fẹ́ tiwa sínú ọ̀kadà ni. no òun ló tiwa kó lẹ́nu ọ̀kadà ọ̀kadà ìwà gbá wa nà ó. ọlọ́run yẹ wá o. ọlọ́run tó fún ayé nílé o. ẹ dàbí ṣe o ẹ dàbí ṣe o. mo kàn fi ilẹ̀ tó kọ́kọ́ ayé wa o ayé wa o. ẹ dẹ̀ yẹ fún mi o kọ́lọ́ ló wọ ọmọ wèrè o. ẹ̀rọ ìdájà ó ṣe mú sẹ́gbẹ́ sọ pé ìyá ọmọ wèrè. màá lè kà wá ṣàtọ́nà fún mi. màá lè kà mí ẹ ní jàdánù ẹ máa jẹ́ nì ẹ ṣègùn ṣàánú mi ẹ ṣègùn ẹ ṣègùn ẹ má sọ kínní inú ẹ má jẹ́ nì ẹ má jẹ́ sẹ́nu ẹ jẹ́ nì ẹ oya ẹ jẹ́ rárá sí àní ẹ má sọ nù. <coughs> ológun ológun rárá rárá ẹjẹ ẹjẹ ẹjẹ ẹjẹ ni ẹjẹ ẹjẹ kò ṣe bí lọ́mọ máa fi dán mi wò kò tọ́ sí mi o má fi dán mi wò wéré dùn o kò ṣe bí lọ́mọ má fi dán mi wò. àjò mi láyé jẹ́ kó yọrí sí rere. Ìrìn àjò mi láyé jẹ́ kó yọrí sí rere. Màlúù tí kò ní rù ọlọ́run ló ń bà léṣin. Ẹyẹ tó ń fò lókè rere ọlọ́run ló ń fún lóúnjẹ. Mo ń wá aago mi o, mo dẹ̀ mọ̀ pé ìkànnì yín ló máa mú nítorí mo fi aago yẹn sínú bẹ̀yẹn kí tó lọ kéèkì rẹ̀ padà wá mi ìbá aago wálé àbí kí ló ń pe orúkọ ẹ wálé àbí walex àbí kí ló ń pera ẹ. ó sọ wá pé orúkọ mi kò lájà wálé ọ̀fà lórúkọ mi. iye ọkọ mi o mo mọ pé ìwọ ló máa mú aago yẹn ìwọ ló máa jí kò dẹ̀ ní ta fún wọn náà nítorí pé bí ni mo wà tí mo dẹ̀ máa jókòó jẹ́jẹ́ mi ó kọ́kọ́ gbé èsì tuntun ó gbé wá síbí báyìí èsì tí mo mọ̀ ipò tà ní bóyá bíi sixty bay lọ́n tà ó gbé wá mo dẹ̀ ra lọ́wọ́ ẹ four bay mo dẹ̀ mọ̀ ipò lọ jí ni tí kò sí kọ́kọ́ tó ṣe lẹ́yìn yẹn o tún gbé búùtù wá boot tí kò ní scratch kò sí kankan tó ṣe kò wà dented o gbé wá síbi mo tún rà lọ́wọ́ ẹ̀ lẹ́yìn yẹn o tún gbé plasma tv tuntun tí kò sí kankan mo sọ ẹ pé o lọ jí gbogbo kinní yẹn lóríṣiríṣi tó máa ń gbé wá fún mi ó dẹ̀ lọ jí ni torí ẹ mo mọ̀ pé ìwọ ló máa jí aago yẹn. onílé onílé onílé olórí burúkú ni ẹ olórí burúkú ni ìwọ lọ. olóṣì ni àṣì ló ń panic wọ́n ti dà sí i ọmọ gbẹ́nu sọ̀rọ̀ kò yẹ kí n sọ̀rọ̀ ọjọ́ kí ló ń ṣẹlẹ̀ èmi ìwọ sọ fún mi sí ìwọ sọ̀rọ̀ sẹ́nu bla bla bla bla bla bla bla ó ṣe pòròpòròpò ìwọ sọ pé mi ìwọ sọ yìí kí ẹ eh, èmi gbé eh, new new new fridge èmi gbé new kiri ọkùnrin kan bẹ́ẹ̀ mi ṣe jẹ́ fine boy yìí bẹ́ẹ̀ mi ṣe jẹ́ fine boy wọ́n expect mi kí mi máa wọnú bólà kí ló máa ṣàlẹ̀ ṣe ìyá wèrè ni èmi ò lè máa ṣàlẹ̀ náà. àti pé òun gan fúnra ẹ náà bó ṣe wà. bẹ́ẹ̀ lèmi lọ́mọ ikú lè. ìwọ náà kàn sọ̀rọ̀ ni ọjà olè ló ń rà tó ti yẹ. ó dà ipò lórí kúkú. ó dà ipò balẹ̀ jáde ọjà olè ni wọ́n náà ń rà. but wo bí pẹ̀lú gbogbo nǹkan tó ti sọ yìí sìn àrídájú wà pé ìwọ ló jí àgò yẹn. kò lè mú rẹ kò lè dáa fún ẹ. lọ́wọ́ àgọ́ mi wá tó ìmọ̀ mú. wo ìwọ ló ah, tó kọ́ sí sí. tó bá lójú ló máa já méjì ò kò ní ṣe wà kí ló ṣẹlẹ̀ kí ló forí burúkú. ṣé aago wo lẹ̀ ṣé kò ṣe aago ẹ black right. bẹ́ẹ̀ni. a dà fún ẹ. black. àṣẹ ah, gun ẹbí tó jí tó fi báàgì yẹn alákòóbá mà nílé kẹ ọlọ́mà ni kò bẹ́ẹ̀ o. ṣẹ́gun èmi mọ̀ rẹ mi o ah. ó lè jẹ́ lórí burúkú ọkọ̀ kò lè máa gbẹ ó jalè. Ah. òun ló máa gbọ yìí wo wo. olè ló máa mẹsẹ̀ olè tọ̀. ṣẹ́gun ṣẹ́gun ṣẹ́bí báàgì wà nílé. ó wà ẹ jẹ́ mú bọ̀ jẹ́ lọ. lọ́kọ́ báàgì ọ̀rẹ́ mi ò lè jalè ọjọ́ lórí burúkú ọjà ojú ẹ ló bẹ. ó ti di farabalẹ̀ ló ń ṣẹgbẹ́ yìí. báyìí àwọn méjì báyìí tẹ̀lé. ẹja ẹyẹ lẹ ara balẹ̀ onílé. bóyá gbà náà gbé fún wa. ẹgbẹ́ oníkọ́ gbẹ́ ẹgbẹ́ oníkọ́ lọ. oníkọ́ sí ọkàn wájú bí ni kò sí ọkàn lélẹ̀ iwájú wájú bí. mo ní ibi tó fi sí nìyẹn náà ẹ jájà mi gẹ̀ẹ́nù ká tẹ̀ fìyẹ́lẹ̀ ká fìyẹ́lẹ̀ ká fìyẹ́lẹ̀ ká fìyẹ́lẹ̀ wọ́n mú jájà. kò sí kọ̀kọ́ nù bí. ẹ kò ń jalè náà kí ló lè fọwọ́ fa wèrè náà ẹ kò ń jalè ní ẹ ẹ gbé bàgọ́ lọ́wọ́ lẹ̀ jọ. kò sí wàhálà ẹ jẹ́ ní apàdà. ìwọ ló jẹ́ ọkọ mi. àbá kẹfọ ẹ tún bá ti wèrè jọ. kò sí ọkọ nù ẹ ní sùúrù. ẹ ẹ dùn ẹ dùn ẹ dùn ta ló ní báàgì. màlúù tí kò níyì ọlọ́run ló ń balẹ̀ ṣin ẹyẹ tó ń fò lókè rere ọlọ́run ló ń fún lóúnjẹ. má bọ̀ jàre mo ti ṣetán jàre. mọ́mí ẹ̀ ń kọ́ kí ló fẹ́ kò tẹ̀ ṣe pé mo nífẹ̀ẹ́ nǹkan ṣùgbọ́n mà mo kàn nílò láti gẹ́ẹ̀tì oúnjẹ díẹ̀ fún ìyàṣẹ́gun bóyá tẹ̀lé bá mi gẹ́ẹ̀tì ráìsì díẹ̀ bóyá ráìsì kékeré bí ọ̀dẹ̀ náírà àti ẹ̀wà tó tẹ kó tẹ má ṣe rán bẹ̀ tẹ̀lé tẹ̀lé jẹun láti jẹta lọ́rùn tí ì jẹun. ṣẹ́gun ṣé ìyá ṣẹ́gun nìkan ló fẹ́ jẹun àbí òun ní jẹun ti ẹsẹ gbọngàn ló ti wà nínú important cinema torí mi tí máa gbọ́ sáàdúgbò ní sinimá tẹ̀ wá nǹkan tí màá fi lọ́sùn tó máa fi ra àdúgbò náà. wo ṣẹ́gun wọ́n jókòó síbẹ̀ yẹn máa fún ẹ oúnjẹ tó bá ti jẹun tán àwa fún ẹ ti ti ìyá ṣẹ́gun má wọ̀rì má sọ. ọlọ́run ló wọ ọmọ wèrè olúwa ṣẹ́gun. mo bí ọmọ ìṣe ń jìyà ah, ọlọ́run pèsè fọ́mọ yìí lókèrèrè ọlọ́run ló ń fún lóúnjẹ ó fóun jọba ọ̀sán òṣùpá jọba lóru. Hmm ọlọ́run ló ń wọ ọmọ wèrè olúwa ṣẹ́gun kọ́mọ ẹlẹ́ran má jẹ egungun kò dáa. ẹ ṣe gbèjà mí mi mo lọ gbóúnjẹ lọ́dọ̀ ìyá sí kíra ń bẹ̀rẹ̀ ni ó dùn ó dùn ó dùn. ẹnu ẹ̀gàn lára mi kò dáa. ó dùn.

ẹ ti jẹ ara ẹ ti jẹ ara ó ti ń bínú ó ti ń dùn ẹ ti jẹ ara ẹ ti jẹ ara wèrè tá sí mi o máa fi dán mi wò wèrè dùn wo kò ṣe bí lọ́mọ má fi dán mi wò wèrè ò tọ́ sí mi o. Ah, mami oúnjẹ oúnjẹ oúnjẹ yìí ní tayà tó kí ló ṣẹlẹ̀ náà. wàá mi kí ló ṣẹlẹ̀ ẹ̀ tí ẹ mẹ́sọ̀ àtàní ẹ mẹ́sọ̀ ẹ̀ ṣe kíní ẹ̀kan ẹ̀kan kátà tó ń jẹ́ bí olóyún. sori wálé máyà kí n parọ́ ẹ tẹ́gàn kọ kò dá kíṣẹ́ múyàn lẹ́wọ̀. bàtà ẹ ti pọ̀ jù. sọmọ ni ẹ òun ló jẹun tí kùn ẹ yọ bí ẹran wà á lé ọ̀ jẹun ṣó da bẹ́ẹ̀ ṣó da bẹ́ẹ̀ ṣé tó bá yẹ pé mi ò kú ṣé bí màmá pamọ́ mi lé ò ń ṣọmọ dáadáa dídé kó má lọ́lé kó lọ́rùn jẹ fún mọ́ mi jọ. ọ̀rọ̀ wálé jọ̀ọ́ kún ọkọ tó máa ṣe fún mi mílíọ̀nù tó kàn látọwọ́ ẹ̀ obìnrin pé kí ni kan náà. kí ló o tún ṣẹlẹ̀ tó. ṣòkò jẹ tí mò ń jẹ lọ́wọ́lọ́wọ́ báyìí ìyá ṣẹ́gun lé ẹ̀kọ́ máa jẹun ó lè pé tí àṣẹ́gun ọ̀gá jẹun problem mi wà ní wàá mi bí àkọ́kọ́ ta bí ẹ̀bà méjì ẹran kan kò gbé lọ́pẹ́ àṣẹgbọ́n bí àṣẹgbọ́n bá jẹun wọn á bọ́ sí gbòòrò lórí ẹ̀dá kí àṣẹgbọ́n tó bọ́ sí gbòòrò láti máa dẹ̀ gbòòrò ṣùgbọ́n aṣọ mọ̀ náà. ọ̀rẹ́ rẹ̀ wọ́n ṣe ká ti fi ẹran bẹ́ẹ̀ fún wa. no no no no ó ti pọ̀ jù. ó ti pọ̀ jù. ṣe ṣe fẹ́ gbóhùn tán kí la gbé kí lójú. ìwọ lánàá ìrọ̀lẹ́ ni bí ẹ máa bọ̀ ṣé mo wá yí ẹ ṣèbí iṣẹ́ kan iṣẹ́ kan yẹn náà lájọ ń ṣe ọlọ́pàá fún àlùbáríkà sí tèmi wo lálùbáríkà mi ti mọ yẹn láti bẹ̀rẹ̀ wo lálùbáríkà bọ̀ èmi tọ́lọ̀ fún àlùbáríkà yìí ṣe bólà tí mò ń ṣe wọ́n tún máa gbé stop fún fún fún oúnjẹ fún ìyá rẹ̀ lódodododo yẹn náà jẹ́ kí mi land ó jágbe ah, tí ìyá ẹ bá jágbe ṣé ẹni kí wọ́n máa lò láìpù tiẹ̀. pé nígbàgbọ́ má pamọ́ mi wá ń wèrè. stop kí ló ṣé wọn ya wèrè ni ah. ah. wọ́n ok wọ́n débẹ̀ kò kí mọ́mísẹ́ sí mọ́mísẹ́ dá ẹ̀ mọ́. sákẹ́jà rẹ mo fún ẹ níyẹn ni ewu lórí burúkú gan. Ah. ọ̀gbẹ́ni wa mi ṣe fẹ́ ọ̀gbẹ́ni wa dọ́kítà fún mi náà ẹ bá kọ ẹran méjì ṣó ya wèrè ni. sori mo tẹsán látara bùkún fún ẹ mo ní pẹ́ pẹ́sẹ́ gún wèrè mọ́ àṣẹ mọ́mísẹ́ mi ni wèrè ọ̀gbẹ́ni má má ṣe bẹ́ẹ̀ o. ọ̀gbẹ́ni fóònù ọwọ́ yẹn ṣé mọ́mísẹ́ ò ya wèrè ṣé mọ́mísẹ́ ò kì í ṣe wèrè ni wèrè ni yẹ́ ẹ̀ náà tí ayé bá dẹ̀ ja wèrè ó yẹ kó mú wọn pẹ̀lú láìfẹ́ ni o dẹ̀ gbé wúlà. dúró náà jáde gbàgbàlagbà rẹ̀ wá jẹ́ kí n bọ̀ mo kàn ń wò ẹ ni o sori pé tóbi tó ti bá ń wọnú ẹ lásán jìnnìjìnnì á ẹ ṣé o ti wà ṣé o ti mẹ́mu yóò ni o dẹ̀ bá mi sọ pé ìyá aṣẹ́gun pé ìyá kan òwe àjọ dàgbà ni àjọ jẹ pákó ni àjọ jẹ everything. ẹgbà ẹ wá ń kọ ikọ̀ tí mo wù mí láàárọ̀ nìyẹn pé bóyá torí pàjọ wàdá ẹ̀dùnkọ̀ pàjọ pàjọ rẹ̀ ọ̀gbẹ́ni náà fún mi lẹ́fù yẹn mo ní pa fẹsẹ̀ gun wèrè. o ma ti pariwo bí wèrè. mo ti pariwo bí wèrè. o ti mẹ jẹ màmá ẹ. ẹ jẹ́ kí n lọ lóhùn sóló fún iṣẹ́ ọ̀gbẹ́ni wá jẹ́ kí n sọ fún ẹ. o tún sọ̀rọ̀ tútù o tún sọ̀rọ̀ bí arìn dín. ọ̀gbẹ́ni ọ̀gbẹ́ni ẹjọ́ òrìjì tèmi o bóyá jẹ́ kí n kọ́ calm me down but èmi kan manage ẹni nígboro ayé àwọn yẹn máa ń sọ fún mi pé ẹgbẹ́ bọ̀bọ̀ ẹ̀ ó ń bá ṣẹ́gun ọmọ ìyá wèrè èmi kan fẹ́ ba ẹ̀jẹ̀ ẹ̀ ní ìwọ́n tó gbé ìyá ẹ̀ ti ìwọ́n tó gbádùn tí ọ̀gbádùn ẹ̀wọ̀n kan bínú gbọ́n wèrè ẹ̀wọ̀n orí bínú bínú orí wèrè ó tó wọ̀ ọ́ ó dàbí wèrè òòjọ́ wèrè ni ṣé ìyá òòjà ni ṣé òòjọ́ wèrè máyì kí situation yá ikú báyé tiẹ̀ jẹ́ mẹ́. ọ̀gbẹ́ni kó sì lọ. ìwọ́kọ̀ tó ìwọ́kọ̀ tó ìyá wèrè gan kí lè fi àtúnṣe náà. o ti bínú bí wèrè o ti bínú bí wèrè. kò sí wàhálà ẹjọ́ ẹ̀kọ́ ṣe tó mo ti gbóúnjẹ lọ́wọ́ ẹ̀. o ti ṣe bí wèrè ọmọ wèrè tó ń ṣe bí wèrè olórí mi wà olóṣì ọdún ló jẹ mi ọdún ló tó ọdún lérí fún mi. ìrìn àjò mi láyé jẹ́ kó yọrí sí rere ìrìn àjò mi láyé ẹni kò mọ ẹni mọ òkò ó kéré bọ́dì ó tóbi síkùn ọjà bàbá ọjà tuwálé bàbá bàbá bàbá nǹkan ṣe ẹ̀ pé mo ní kí n mọ̀mọ́ ìwà ni ó náà fẹ́ máa họ́sù mo á ní ah, à wàká jẹjẹ ló máa ń sọ nílé ayé ó náà ẹ̀kọ́ tó nílẹ̀ tó bá tẹ̀ jẹjẹ wọn bójú ẹ̀ jẹ́ mo ṣe ní kí n mú wá bàbá baba ah, ko kọrin fẹ ma ṣaaru. baba tẹle ọjà baba. irú kan wo lè fi kọ mí. sàjọ wà nílẹ̀ ìbúwé. sọ̀rọ̀ sókè olúmọ̀kọ. ọjà ọjà ọjà ọjà mo bọ̀ mo lè fi lọ mí jọ tókè sílẹ̀ ní jẹ́ tí ẹni bá ṣiṣẹ́. babọjà kí ló fi ń lọ mí náà. ṣé o gbọ́ mi sórí tó bá máa bá a ṣiṣẹ́ lábẹ́tẹ̀ tó wà yìí wàá gba fọ́ọ̀mù ẹ̀yin ẹ̀ wàá máa san tax. ṣé yorùbá mi yé sórí tó bá ṣiṣẹ́ lọ tó bọ̀ tó wú lọ tó wú bọ̀ dé wàá tún wá sanwó àwa boys. ta fi ń jẹun ta fi ń sọmọ ọ̀bọ ń bí nìyẹn. ṣé yóò bá mi yí ẹ. ọmọ bájá mi bẹ kọ́sọ̀ kọ́lọ́wẹ̀ mo làwọn òbí ẹ wà so láwọn pé ètò nílé lórí ẹ jẹ́ ti tíráfù rí ṣe ní físà lórí pásítọ̀tì yìí owó ló fi bọ́ wa ṣiṣẹ́ báwo ló ṣe papọ̀. ayé máa bàjẹ́ ni. wọ́n gbọ́dọ̀ ni wọ́n ń jẹ mí ẹ fi kí wọn máa fún mi wọn bí lọ́sẹ̀ kan five naira lọ́wọ́ mi o kọ́ tàbí ìṣẹ̀lẹ̀ olùkókò ẹ sọ fún wa wọn jẹ mí lọ́wọ́. má má sọ bẹ́ẹ̀ má wèrè wèrè ní ẹni. bàbá máa sọ́jà. ní ìtúbẹ̀ o kó ṣe mú ìwà jẹjẹ kó má bàa dìjà wọn jẹ mí lọ́wọ́ wọ́n jẹ́ baba lówó. tí wọ́n mọ̀ tí. sọ́gbó máa mọ̀ tí. wèrè ah, sọ̀rọ̀ tó kẹ́ wèrè tí yóò wèrè. ilé sọ́kẹ́ wèrè. kò kí mú tí. sọ̀rọ̀ rí kúkú ni. ṣé wèrè lè jà. já ọtí yẹn kí n wojú ẹ bó ṣe rí. àwọn tó máa mú ayé wọn kí n dá mi kí mú bẹ́ẹ̀ bó ṣe kíntì kan náà lójú ẹ bí o lè gbòó sá lọ orí kòkó ní gbogbo tù. ṣẹ́gun jà. ilé sọ́kẹ́ ìfọ̀jà gbàdókè. tàájẹ tàájẹ tàájẹ. ó yá mú sori ayé afọkolo yi wa o afọkolo o si si yọ ni. wọ́n ti yàrá ìpò ẹni yẹn mọ kò mọ sí. ọba ó ti mọ lójú dúdú yẹn. sọ̀rọ̀ sókè wèrè. ó ti check system mo rí pé olórí ọmọ kò lálàáfíà náà ó yẹ mú ẹ̀tì yẹn kó o dà ọmọ afọ bàbá yóò lè bá a jẹ bàbá kó ma lọ kó ma lọ kó kó mi bá jọ kó ma lọ. mẹkùn mẹkùn lè má bínú má bínú. ṣé wèrè lélẹ́yìn. ó ti mú ó ti mú ó tíwáìlì ó ti mú tímú tímú bàbá tíwáìlì. wobis ee wobi ee máa gbọ́. ayé máa bàjẹ́ ni wo tó bá bọ̀ kó mú pásítọ̀tì ẹ wá pẹ̀lú pásítọ̀tì mọ́ mi ẹ̀ méjì wá ṣé o gbọ́. ayé máa bàjẹ́ wẹ́rẹ́ ní mò ń sọ̀rọ̀ olórí burúkú lélẹ̀ olórí burúkú ṣe kó fún ilẹ̀ ó ní sọ yìí. ẹ jẹ́ kó bẹ̀rẹ̀ ṣe olúmọ kò jẹ́ rí ó yá ti dé sókè ìwé ní pèmí bọ̀dá ṣáàkì ọ̀rẹ́ mi náà ní ṣáàkì. ya wèrè o kélé ó sí mi gan. Jeff. I dey hear you. Jeff kí ló ṣẹlẹ̀ náà? Láti bí ìjẹta sí ní ti ìta sí wa, kí ló ṣẹlẹ̀ Jeff? Tá bá ba sọ̀rọ̀ gan kò ní dáa ló kàn ṣe gbọ́nkú gbọ́nkú nínú ilé ni. O ò nọ́tìsì pé ìgbà bá ṣe ń ṣiṣẹ́ lálẹ́ gan kò tiẹ̀ ní dá sí wa. Ó kàn máa ma sùn ni. See i no dey interested all those things wey una dey talk me interest at all. alaye wo èmi ní di pika o. jeff kí ló ń sọ yìí ìwọ tó yẹ pé ìwọ ló kó arọ ṣe ń tẹ kí ah, kí ló ṣẹlẹ̀ náà jeff. Um, ẹ̀yin guys ó dà pé tí ẹ bá mojú tí ẹ bá mọra ẹ má bá yín sọ̀rọ̀ ṣé àtijọ́ ọjọ́ ìta ti ń họ́ zoo tá ń họ́ zoo tá ń họ́ zoo tí ìkan gbé kan cash out kan tó gbádùn rè bí ká máa cash out five hundred dollars seven hundred dollars tó bá máa yà wá ní kí eh, client kó bẹ get iTunes card three hundred dollars yóò la fẹ́ ṣe yẹn dà ṣé yóò la fẹ́ gba three hundred dollars jọ tá a máa fi lọ ra Benz ṣé you know the you know the reason ni ẹ́ eh? sì ibi tí géèmù yìí ń lọ sí ó dà ń pé a máa gbé g tá à ṣe yìí a máa gbé lọ sórí arithmetic sórí mathematics bá a máa ṣe graph lé lórí you no get I'm applaud sẹ. tí bá dada. Over so o fẹ́ sọ̀gùn owó. Oh, ọba yìí ah, ṣé bó ṣe do náà ni ọpọlọ ẹ dúdú ni. ọ̀hún kí n pè lóògùn owó tó ti rí tó máa ní pé wọ́n plus nǹkan àwọn èèyàn kan máa ń get the wrong impression nípa g ni tó ti rí game boys but about a bá plus yẹn ò mí pé bóyá àwa nìkan là ń plus plus ni wípé ìgbìyànjú lórí iṣẹ́ tó ń ṣe kó lè lálùbáríkà kó lè rí tajé ṣe lẹ́nu iṣẹ́ tó ń ṣe ni àwọn báńkà náà máa ń plus àwọn actors àwọn náà máa ń plus carpenter tó ń ṣiṣẹ́ carpentry òun gan máa ń plus furniture kó tó lè gba contract gidi painter gbọ́dọ̀ plus tó bá plus ló máa lè rí contract gidi gbà tó máa fi lè rí ajé jẹ nídìí iṣẹ́ tó ń ṣe you no get so if i say i wan plus this game wey i dey do ìyẹn mi pé bí mo fẹ́ lọ ṣògùn owó ìyẹn mi pé mo fẹ́ lọ ṣe gbìyànjú kí n lè cash out gidi kí n lè ṣe wáyà kí n lè gba bí hundred thousand dollars. ìgbìyànjú kọ́ nìyí tí wọ́n sọ yìí oògùn owó ló fẹ́ ṣe o ò ṣègbìyànjú oògùn owó ni. sí ìfẹ́ lè yí jẹ́ sọ bí mo ṣe ń bẹ̀ ah! má ṣe ha má ṣe ha má ṣe ha o see gbogbo ọ̀rọ̀ tó ń sọ yìí jẹ́ kí n bí ẹ́ question kan mọ́tò wo ni Sunkànmí ń lò. ó ṣe ó upgrade Benz. mọ́tò wo ni gọ́gùn lò. bẹ́ńsà ló lò náà oh. gbogbo ọmọ tí ó yẹ pé ìwọ ló ń wá. gọ́gùn tí wọ́n sọ yẹn bẹ́ńsà tí wọ́n sọ pé ó ń lò yẹn ó ti gbé fún màmá ẹ̀ ó ti ra Benz Benz tó dẹ́ ra kẹ̀dẹ̀ẹ̀dẹ̀ kò kí n ṣe Benz eh, twenty twelve Benz twenty twenty latest version ló ṣẹ̀ṣẹ̀ rà bí mo ṣe ń bá ẹ sọ̀rọ̀ yìí o mo lọ sí club níjẹrin àti máa fi débẹ̀ lásán o mọ̀ mí kàn jókòó síbi rẹ́gúlà òun rà gba tèrètèrè mi pẹ̀lú ọmọ ẹlẹ́mi kan lẹ́gbẹ̀ẹ́ ó ti yé akànṣe fàájì yẹn ni next bá ti máa rí báyìí wọ́n kàn gbé pósí ẹni tí yẹn wọlé báyìí ni yàrá ọmọ ọmọ ṣe ń ṣe fáfáfáfáfá bọ́mọ ẹ sì tẹ̀lé ẹni tí lọ nìyẹn wọ́n gbọ́mọ ẹ lọ́lẹ́gbẹ̀ẹ́ mi ni mẹ́. alaye ẹ calm down you know wetin happen o mọ̀ pé ìwọ ló gbé àwa wọnú géèmù yìí àwa náà dẹ̀ gbé àwọn boys yẹn wọnú géèmù yìí ẹ àwọn gbọpẹ́ ni àwa náà máa gbọpẹ́ náà calm down now. èso ọtí bọ̀bọ̀ yóò mọ̀ ní ojú jíjí fẹ́mi tó ń wo yìí oríwé yìí rọ̀bọ̀ ìyá dẹ̀ ń jẹ́ owó ṣe wa yẹn o ẹni tó bá ń gbọ́ pé kí n bá wọn wá píkà kí n bá wọn wá píkà wàá rò pé gba blọ́ọ̀kì ni wàá rò pé gba báàgì five hundred dollars ló máa gbọ́ tó máa lókun fẹ́ píkì o tí tí máa bẹ wá píkà ń sìn tó bá píkì five hundred dollars tí yẹn bá gba percentage fifty percent ṣé o mọ̀ pé owó tó máa kù lọ́wọ́ ẹ̀ kò ní ju two hundred dollars lọ ni ṣé kò yẹ kí wọ́n ti lo ọpọlọ títí ẹ pé ah client yìí o bá mi fi owó yẹn lọ ra iTunes gift card tàbí kó bẹ́ẹ̀ lọ fi ra eBay gift card tàbí kó bẹ́ẹ̀ lọ fi ra Amazon tó bá gba Amazon gift card kó sì pay ẹ ju kí wọ́n bẹ́ẹ̀ pick lọ kí picker kó da sí méjì fifty percent then ṣe rántí pé owó five days láti jẹ lóòótẹ́ ta wà ìwọ náà hòtẹ́ẹ̀lì ta wà yìí mi wọ́n tẹ́ pé hòtẹ́ẹ̀lì la máa wà ní five star hotel look at it hòtẹ́ẹ̀lì ta wà lọ́ọ̀jì sí láti bí last week nísìnyí a ti jẹ yàrá márùn-ún sí yàrá bíi five days thirty something wọ́n ti wá kànlẹ̀kùn lẹ́ẹ̀mẹ́ta láàárọ̀ ṣé ìyẹn ò reason yóò reason you know the reason at all you dey here you come talk say make we no plus make we no plus make we dey here they they they pick they pick five hundred dollars for chicago five hundred dollars how much be that one sef guy ẹ jẹ́ ká jára wa so Ah. kì máa fọ̀rọ̀ yẹn gùn bí mi ṣe ń lọ mi fẹ́ lọ bá sókàn mi ni ó ti yé ẹ hmm, ẹni tí kò bá mọ ibi tẹ́gbẹ̀ ti là ó máa sáré kù ni mímà ó ti yẹ kí n má ti débẹ̀ yà má sọ̀rọ̀ báyìí jẹ́ ẹ kò náà kọ́ mi o tó bá wá tó bá wá béèrè owó orúkọ kẹyà fún ọ kẹyà dáwó kẹyà fún ọ lọ́wọ́ orúkọ ọjọ́ márùn tó láti jẹ. àgbè fún. tó mi píkà tó máa fún mi lówó yàrá. five hundred sanwó yàrá ó fún mi píkà. Ah. ara ẹ̀kọ́ tọrọ tó ti yẹ. wèrè dùn wo kò máa máa rí máa pè máa máa máa bá yín sọ̀rọ̀ ìfọ̀. wà ṣé mi ló náwó sí mo mà dáràn. kí ló ṣẹlẹ̀ àgbègbè. ṣé mi mọ̀gbà tó ń lọ sí secondary school ni òkè tẹ́ bá ti gbowó yahoo báyìí sin ìgbéraga ti dé. ọ̀fọ̀ àmì ẹ̀kọ́ kí ló wá fún ṣé ń bọ̀ wá dání. ohun àlẹ́ ikọ́ tí mo mọ̀ ṣe ikọ́ tí mo mọ̀ ṣe. olórí kò lọ́wọ́ mi wọ́n pa ọmọ tí ń bá wa sọ̀rọ̀ wọ́n bros no be no be stress na bros. ìwọ lọkọ àwọn ayé ni tó bá ṣe yahoo ma ọ ní bá lè fún ọwọ́ wọn lókè lólè o ọ̀nà ọ̀tá o ọ̀tá ilé o ọ̀tá o. èmi ọwọ́ nu ò ní ṣe oríire. ẹ kò rí ẹ pé o. bros i be you be my brother we gada dey so i be. o ṣe ń bá ẹ sọ̀rọ̀ kò fẹ́ lo kò fẹ́ lo o fún ẹ ń lo blocking ìbọn ẹ̀dá ẹ pa bọ́ ìgbà ogo àríkẹ́ pa bọ́ ìgbà. àbọ̀ ọjà ah. ká má ti ká lè pa ilé yìí ọmọ àdúgbò lélẹ́yìí mo mọ̀ dáadáa bí wọ́n tó mọ owó. ilé ń jẹ ilé náà ṣé yorùbá mi mo mọ kí ló ṣẹlẹ̀ kí ló wà nílẹ̀ kí ló wà nílẹ̀ àwọn akọ́kọ́lá ní olúwa ló nílẹ̀ àti ẹ̀kún ẹ̀ lẹ́yìn ẹ̀ ọmọ ádámọ̀ ló tún kù àwa lọmọ ádámọ̀ tá à ń gbowó gbogbo tá à ń tó wà yìí tó fẹ́ kọ́lé sí i. bọ́dà mi ẹ kú fún wa two million ẹ kà wá lọ. bí abọ́jà ní sùúrù two million kí ló ṣẹlẹ̀ sóun fẹ́ bá mi kọ́lé ni. Ah! ó ní sí oríire. àmọ́ àmọ́ asáyé dojú ẹ. o mọ tó ṣẹlẹ̀ ni pé kí ló wà nílẹ̀ màá lè bá wọn sọ̀rọ̀ iye tó wà nílẹ̀ jẹ́ kí n mọ̀. bros mo tọ́ èló ni kí n mú wa. ọmọ ìyá mi ojúlé mẹ́fà lélẹ́yìn náà mo kọ́ tó yọ ó ti mọ́ ọ lọ ń bì ẹ kọ́ fún ọwọ́ sọ́wọ́ sọ́sọ́ rẹ̀ kó jẹ́ five hundred kó ní kálukú máa lọ́lẹ̀ bámbà sí tọ́tọ́ ọlọ́mọ fòsí o ó ti yẹ. bàbójà tí mo mọ̀ bó ṣe wà yẹn ó máa ń yàn lọ́wọ́ ni o ṣáà mi náà tí n bá wà táwọn tí bàbójà ò bá ti ń bẹ̀ mo mọ bí gbowó mi náà fún one five hundred. ayi go bi oya mo mo mo mo mo. ṣé káàṣì wà lọ́wọ́ ẹ̀. mo ò ní káàṣì lọ́wọ́. lọ gbé pọ́s wá. Ah, olórí burúkú o tún ní káàdì. àánú dè mọ káàdì náà. kí ló ṣe bọ̀bọ̀ yìí náà ó ní atm ó atm káàdì ó ní dáadáa. mo dé mo sí pẹ̀lú káàdì mi lọ́wọ́ náà. mo transfer zero one. ìwọ náà ṣe transfer. zero one. oya oya oya. bọ̀rin náà ah, wọ́n yẹn pọ̀. Ah, owó wo ló ń pọ̀ kí ló ṣí ẹ̀ náà ṣé nọ́mà o àwọn tó jáde àta gan amọ̀ yìí tá ń gbà lọ́wọ́ kí ló yẹ tó ń ṣe báyìí. wà á wá sọ ẹ o kò kàn mí o. àbẹ̀yẹ ti dá lé o ṣe lè gbóhùn ìgbà lójú o ṣe lè gbóhùn ìgbà lójú o ṣe lè gbóhùn ìgbà lójú ìṣòwò tó ń lò súnmọ́ bí kò ṣòwò kan yẹ máa ṣe wà wà ń lè ṣòwò báyìí báwo lẹ ṣe rìn báwo gan-an lẹ ṣe mọ̀nà àti wípé àwọn òwò lọ́júwe mi fún yín tó sọ oríkì èmi àrọ̀nì fún yín tẹ́ fi wá mi débi. ẹ nǹkan tó ṣẹlẹ̀ ni pé a béèrè ni ó ti yé yín àwọn jẹ́ kó yé wa pé tá a bá ti dọ́dọ̀ yín báyìí gbogbo òṣòro wa pátápátá ó máa di pẹ̀tẹ́lẹ̀ ìdí ìrẹ̀ta ṣe wá bá yín. kí ni gan náà gan-an tó wá gbé yín débi. màámi ìgbìyànjú la bá wà o ìgbìyànjú. ẹ nǹkan tó ṣẹlẹ̀ ni pé ṣe ti rí àwa tẹ̀ ń wò yìí àwọn ọlọ́mọ pè ní Game Boys G-boys ó ti yé yín a máa ń tẹ̀ka yahoo ó ti yé yín a máa ń gbowó bọ́ láti ìgbà tá a ti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ yìí a gba owó kan pàtàkì rí kò yé yín bíi ká gba five hundred dollars five hundred dollars yẹn náà kí píkà tó bá píìkì ẹ̀ fún wa ó ti yé yín a ti gba fifty percent gbogbo owó tó máa kù sọ́wọ́ wa ó lè máa ju two fifty lọ pátápátá tá bá fi owó yẹn ra iTunes gift card ó ti yé yín ẹ̀hẹ́n tó bá bá fi redeem ẹ̀ tán tí rate bá wálẹ̀ owó yẹn ò ní jámọ́ kankan mọ́ so àwa náà fẹ́ tẹ̀ ká ká cash out ká gba block ká gba owó gidi ó ti yé yín ká lọ sí club ká shut down ká gbé sọ̀spédì ká gbé yẹn sí wọlé àwa náà fẹ́ bọ̀. gbogbo ògbìyànjú téèyàn bá ti fi pẹ̀lẹ́ kùtù ṣe tó ti di ohun ọwọ́ mi ò tó wọn á fi gàngàn fà á iyún ti doṣọlẹ̀ oṣọlẹ̀ lẹ́wà ṣe o. ah rárá o àmọ́ mi àṣoṣọlẹ̀ o ṣe rí ìgbìyànjú ló ní pé a bá wá ìgbìyànjú la bá wá. Màmá, ìgbìyànjú náà máa ń gbìyànjú lọ. Ẹ̀wá ẹ̀wá, ẹ má pè ní gbìyànjú, ẹ jẹ́ ká sọ̀rọ̀ yìí straight, ṣàká pàdàbà nìyẹn máa ń sítọ̀, ah, ẹ má máa ń pẹ́kọ̀, ẹ wò màmá, ṣe ti rí ìgbìyànjú o, ájò o, tẹ́ǹdì o, òṣòlẹ̀ o, whatever tó bá máa take wa tẹ máa ṣe fún wa tá máa fi máa gba owó tá máa cash out, ó ní kẹ́ bá wa ṣe o, ẹ má da wọn lóhùn o. Gbogbo èyí tẹ̀ ń wí, òṣòlẹ̀ ni lọ́dọ̀ tiwa níbí òṣòlẹ̀ là ń pè, ẹ wá fà jẹ́jẹ́ o, kẹ́ ẹ má lọ jálé agbọ́nlera yín lórí ẹ ẹ wò màmí a máa lọ rò a máa rò dáadáa. kí ló ń ṣe bọ̀bọ̀ yìí a ti rò náà. Ah, ẹ wò ẹ wò ẹ wò màmá màmá ẹ wò ẹ bá dà lóhùn o ká tó wá bí a ti pé ẹjọ́ fí àtàrò onú wa a ti rò a ti conclude a ní kankan mi ìtàbẹ́ rò mọ́ a ti rẹ́dì tẹ bá ti rẹ́dì whatever tẹ bá fẹ́ ká ṣe tí owó yẹn máa fi máa jáde ó ti yé yẹn tètè sọ fún àwa káwa tètè lọ ṣe a ti conclude a ní láti lọ mọ káwa máa padà bá rò mọ a rò kankan mọ a ti rò gbogbo ẹ pátápátá ká tó débi. mo rí pákí kọjú ọkùnrin nìwọ wọ́n rí pé ò ti ṣe tán lóòótọ́ ṣáàyìn yòókù ṣe tán bíi títí rẹ̀. mi ti rẹ́dì o àti rẹ́dì. ó dáa náà bẹ́ẹ̀ bá wá lẹ́ ẹ̀ ṣe tán ẹ lọ wá irun wèrè tó ti ya wèrè fún odindi ọdún mẹ́ta tàbí jù bẹ́ẹ̀ lọ. ìyá ṣẹ́gun nìyẹn o. màá ṣe eré ọmọ yá mi ẹ wò ẹ má wò rí <laughs> tábà lọ́sàn-án máa padà wá lásán a máa yẹn débi. ó dáa ìmọ̀ retí na àtúwálẹ̀ ẹ̀kúṣẹ́ o kí ló wá pò ìyá ọ̀fà kí ló ṣẹlẹ̀. ó dà ẹrù dà. àṣé àṣẹmọ́ máa bá yín ṣọ́ọ̀bù kẹ́tọ́ mú owó wá fún wa ní. kò yẹ kó máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn o. ọ̀dọ́ yín dà. nígbà pẹ́ fẹ́ pàtẹ́ náà dà nígbà pẹ́ fẹ́ ṣe pé ọlọ́run wà lẹ́yìn yín. ẹ máa yẹ kó máa jáde wá fún wa gbowó. ẹ máa ní sùúrù o. ẹ máa ní sùúrù o. àwọn òṣèré o. ọmọ àtúntò ọmọ àtúntò àyà yálẹ̀ ó pọ̀ ó tiẹ̀ jẹ́ bí ẹ̀yìn ẹ̀kí jẹ wá lówó ọjọ́ kí lélẹ̀ wọ́n tà bọ̀ kí ló ṣẹlẹ̀ ẹ̀yin náà fẹ́ fẹ́ jọ wọn àbí ẹ fẹ́ jọ wọn ẹ kó tuta kó tuta yòówù yìí kí ló ṣe é o yàrá ìṣọ́ọ̀bù tó já pọ̀ ní kí ló ṣe é yóò fẹ́ wẹ̀rẹ̀ o. amójútó nǹkan wa fún wa lé láwọn fún ọmọ ibo kí ló wá kù kò tí ilẹ̀ à ń parabọ́ ó lè kọ́ bá tó. àfa ẹ jẹ́rù yẹn kalẹ̀ lórí wọn. ẹrù lẹ̀. wọ́n ti yìn ni. ṣé ẹ̀rí wàá sọ burúkú ni yín ni yóò fo nìyẹn fún ọ lówó. má bèrè owó owó mọ̀ ní kò ẹ wá kí ló dé jáde ó fún ọ lówó kí ló dé ojú nǹkan olófò ni ẹ bàbá bàbá fún owó náà ti ẹjẹ sọ máa kẹ bá yẹ yẹ yẹ kò sọ owó náà sọ náà ló ṣe ẹ kò sọ láwọn ẹbí lẹwọ kò sọ láwọn ẹbí lẹwọ kò sọ láwọn ẹbí lẹwọ kó wà ara wọn. àti ìgbà tó ní báyìí bàdá báyìí bàdá. àmọ́ tí mo wà ní àmọ́ tí kò dà. ayé kò tí kò gbà wọn ẹ̀kú wà ní ẹ̀ka máa. rárá ẹ jọ jọ ẹ jọ ẹ jọ ẹ jọ ojú nǹkan mọ̀ mọ́ ẹ jọ ẹ jọ ẹ jọ

park síwájú mọ́ tí màá ti rí ẹ wàhálà ni o a máa jà o. èmi náà ò à mi gbọ́dọ̀ gọ́dọ̀ mi mo ti wà lábẹ́ convent mo ti ń ṣọyún pé ẹ mo gbọ́dọ̀. ok sir. now sórí ẹrù yìí ṣẹ́gun nǹkan kan gbọ́dọ̀ ṣe o tó bá ti ṣe báyìí pabùtùdé kò dẹ̀ bá mi nu mọ́ pẹ̀lẹ́rù ni o ṣẹ́gun ṣẹ́gẹ́ ẹ <laughs> ṣẹ́gun ṣẹ́gẹ́. ẹni tó ní irun yìí. <laughs> owó dé mo kí ẹ̀yin ọmọkùnrin níbikíbi tẹ́ ẹ bá wà ẹ̀yin ayé o mo fẹ́ ṣe bẹ́ẹ̀ tí ní kí n mọ̀ ṣe ẹ̀yin ayé o bí bá ti ń gun orí tí mo ṣe ń gun ìṣẹ̀dá yìí kó wo wọn kó mọ yàmùrá níbi tó bá wà hmm, mo kí yín kú oríire níbikíbi tẹ́ bá wà mo ṣe tán mo fẹ́ ṣe bẹ́ẹ̀ tí ní kí n mọ̀ ṣe bí mo ṣe mọ̀ ń ṣe ní tó ti mọ̀ ń dùn mí ṣe kíkọ́ tẹ̀yìn náà dúbí ṣe o ẹ mọ̀ jẹ́ ń sàṣetì ó yá. ìwọ lẹ pa ẹ lè rí ìyá ṣẹ́gun lò ìwọ lẹ pa sẹ́ẹ̀ náà. ẹ̀yin ayé o èmi lóde ìṣẹ̀dá tí mo pè sí yàyín nísìn ó ti pòórà ẹ̀yin ayé o ẹ má jẹ́ ìṣàṣetì. Ah! méjèèjì ṣe bí mo sọ pé ọ̀sùtù ni kẹ́ máa lọ gbà tó pè mí lórí fóònù. ìtọ́wá jìnnà ni tìtúlẹ̀ bẹ́ẹ̀ ni. ẹ meanwhile ẹ tó ló hẹ́pì yín dà. Ah, ó dẹ̀ ipò ti lọ. ó ti lọ. ibi kò bá dé dúró ká dúpẹ́ lọ́wọ́ òun. ló mọ ẹ ká tó dùn sí sáà. kí làwọn aṣọ àwọn àìsàn yìí again. ah ní kẹ́ lọ lè mú wa níbo gan-an lẹ ti ríran ọ̀hún. ẹni ká lọ múrun wèrè tó ti ya wèrè fún ọdún mẹ́ta wa òun la mú wa ta mú fún yíyan náà ẹ tètè jó kínní ní ìkọ̀tẹ́ fẹ́ fi jó. ẹ wo ẹni ká lọ mú inú wèrè wa á dẹ̀ mú wèrè wa fún yín. Ah! irun àbàmì lẹ́lọ́ lè mú wa o lẹ́yìn kò ń ṣe irun wèrè. ẹ wá ẹ má gbẹ̀yàn wa o irun àbàmì kọ́ lélẹ́yìn o irun wèrè la mú wa fún yín mẹ́ ẹ tètè ṣe kọ́tẹ́ fẹ́ ṣe jáde kẹ́tẹ́ irun tẹ́ lọ lè mú wá àwọn òṣèré lò. ẹ wá ẹ wá ẹ má gbéyàwó ẹ má gbéyàwó rárá jẹni bí mi ṣe wà yìí èmi dọ́gba o mo dẹ̀ skul ṣì gan ẹ jẹ́ ká mọ nǹkan tá à sọ o ife sin àsọ o ẹ jẹjẹ gún kínní lọ bí ẹ ti máa gún lọ́yọ̀ gún lọ́sẹ̀ tí wọ́n máa fún wa lọ́yẹ̀ fún wa lọ́tí bó jẹ́ gbẹ̀ni ẹ jẹ́ kẹ̀tẹ̀tẹ̀ gbé fún wa ká máa lọ àníkà káàṣà ọ̀jẹ̀ kan sọ ọjà ṣì kò tó gbọ́dọ̀ tẹ bá wọ̀nyẹn risk láti go through ká tó nínú tàbí wá fún yẹn ẹ ní ma sọ pé kò lè work yìí o. jẹ́ kí n jẹ́ kan mọ̀ àwa. wọ́n tẹ́lọ̀ lè mú wa ò ṣeé lò etí yìí di ni è tẹ́tí yìí di ẹ̀gbọ́n tí mo wí ni wọ́n ní ìrùtẹ́ lọ́ọ̀lẹ́ mú wá inú àbá mi ni kò ṣeé lò. ẹ wá ìgbàgbẹ́jọ ọ̀rọ̀ dẹ̀ ń bá yín sọ̀rọ̀ ẹ̀ ṣe pé mélòó mélòó rí ni mo ti fọ́n lẹ́nu gbòòrò àdé ń bá yín sọ̀rọ̀ ẹ̀ ṣe mi ò láì tẹ̀ ẹ́ fún mi lọ́ṣẹ̀ mo ti pọ́n mi ti fẹ́ fi wẹ̀ o. jẹ́ kó bá wọn fà á torí èmi mi ti wà ní drọ́gbà mo dẹ̀ squishes gan tí máa pè wá láti mo ṣe fanagan mẹ́ta ló máa wọlé gbogbo òwèrè tẹ̀tọ̀ síbi ọmọ alárẹ̀ jagun gan máa kojú yín jẹ gan abẹ́ta kẹ́tẹ̀tẹ̀ gún ọṣẹ tàbí sinapu tàbẹ́bu tàbí anything tàbí ìgbẹ́lẹ́ fẹ́ ká jẹ ẹ tètè bá wa ṣe ní ìgbẹ́ àbí ẹni tì àbí tọ̀ kó tètè dowó kí n cash out kó tètè fẹ́ mọ̀ nìyẹn tí fẹ́ gbọ́ sétí ká máa lọ báwo ọmọ kí ni wúmọ̀ ẹ̀ sọ ọmọ gbàgbé jàre ṣe. ìyẹn èmi náà sẹ́mi ló ń bá bá ló lé furu kankan ló lé furu kankan mọ́ mi. kọ ẹyin kọ ẹyin. àwọn là ń bá wíṣọ fẹ kí n ra bẹ́ǹsì nínú wọn mi àì buy bẹ́ǹsì wetin happen na. ọ̀rọ̀ yín ti yé mi bí mo ti wò yín ìta ah. ẹ gbúdọ̀ kọ́ ohun mi abẹ́rẹ́ kan kì í kọ́ wọn aṣọ ìta orí wọn ẹ̀gẹ̀ẹ̀gẹ̀ ìwà ọmọ tí ń sọkọ bẹ́ẹ̀ sì ti ń lọ̀hùn láàrin ọjọ́ mẹ́ta sí òní àánú àwọn òbí ń ṣe ni igbe ẹkún yóò sọ yín lé ní. orí ẹ o. wẹ́rẹ́ ní àjà ológun owó ogun owó lọ ṣe ogun owó lọ ṣe. èmi ṣe plus kò kí n ṣe ogun owó mo plus mo plus ní géèmù mi i'm a g boy mo dẹ̀ plus ẹ̀ nìyẹn máa cash out tó bá wá bí yín dà tí cash out tí mo ti cash out tí mo wọ club tí mo shut down tí mo bọ̀ tó bá bí ẹ̀dá kò ní kí n fọ́ ẹ lọ. orí ẹ orí ẹ ti dà tí orí ẹ ò bá dà mí kí ọ̀rọ̀ mi kí ọ̀rọ̀ mi mo ti sọ sílẹ̀. ó dáa dáa o máa ń rò bí àwọn nìkan ló ní okùn èmi kan ló èmi kan ló ago ni. kílẹ̀ lè. ago ni. mo tún sọ sílẹ̀. ó dà èmi kò jù. Ah. báwa ń wòye. báwa ń wòye. ó ti fẹ́ dé sùn. báwa ń wòye. ibi tí a wọ́n lọ sí arena ó ti ńlọ́la. ó máa dé su gidi. àlọ́ bá níbẹ̀. because mi ní bí ẹ dání. èmi private jet dáàdì mi rà. èmi kọ́ ni mo fẹ́. èmi kọ́ ni mo fẹ́. ẹ sà ẹ wá ẹ wá ẹ wá ẹ wá àwọn ọ̀rẹ́ yìí. wèrè tá a sí mi o máa fi dán mi wò wéré dùn wò kò ṣe bí lọ́mọ máa fi dán mi wò wéré dán sí mi o máa fi dán mi wò wéré dùn wò kò ṣe bí lọ́mọ máa fi dán mi wò màlúù tí kò lù ọlọ́run ló ń balẹ̀ ṣin ẹyẹ tó ń fò lókè rere ọlọ́run ló ń fún lóúnjẹ fóun jọba ọ̀sán òṣùpá ń jọba lóru. ara rẹ sa ọmọ bàdù ìran rẹ sàkún òbí dúdú rí gbogbo ọmọ ni wọn fi ń bí pupa. ọmọ awúwo bí òkú ẹ̀fọn ọmọ afúyẹ́ bí òkú irin ọmọ bá rí bá kú ata làálọ̀ bàbá tá ń jẹ́ sunkún ẹyẹkẹyẹ. ọjọ́ àbá bímọ là á bíbí àmú ibi abobi ibi dòjìjì ibi ń tẹ̀lé gbogbo wa kiri tibitire la dálé ayé ìwọ́ bíi ǹdẹ́. bàbá wọn á pè lọ́yẹ̀kú bàbá yẹgẹyẹgẹ ni wọ́n á pè lọ́yẹ̀ tí kan ò bá yẹ ìkan ò lè rí bí ìyá máa pé yẹn ti mẹ́mẹ́ mọ́ fẹ́ rí. bẹ́ẹ̀ rí lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ tí ẹnì kankan kó má pè mí lórí ọ̀rọ̀ búsàrì mi. ṣé gbogbo yàrá àdá tẹ̀ fojú mi rí èmi mo sì ṣera mi o torí ẹni tí yóò bá ṣe orí ibú lọ́yọ̀ tó wà lẹ́kọ̀ọ́ fúnra ara rẹ̀ ni yóò yá owó ọkọ̀ ni yóò lọ ṣe orí ibú wọ́n sọ fún mi wọn ò gbọ́ ni. àkísà tí ó sorí àkìtàn ẹgbẹgbẹ̀rún abẹ́rẹ́ kankan ò lè dá dúró ọ̀rọ̀ yìí ti níyanjú. orí ẹ ò pé torí ẹ bá pé kò ní gbẹ́jọ́ lọ court kó tún wá padà wá sí àgọ́ àwọn ọlọ́pàá asking me to sit here while I am supposed to be at other place doing my business. mo tún bá wọ ṣiṣẹ́ pẹ̀lú àgbà ara báyìí mo tún wá lọ́dọ̀ tọ́lá kó tó fún mi lówó ní agbára ọlọ́run ibi tó fẹ́ fi pa èmi àtàmàlẹ́bí mi ọlọ́run wà bọ́ gíláàrí pòròfù mi ó ti nẹ́pọn ọlọ́run gbòdì yóò gbèdí ẹ lọ́dọ̀ fún tó bá jẹun níbọ̀lẹ̀. ebi ló sọ pé orí ẹ orí ẹ orí ẹ ò pé sórí ẹ yìí máa sọ ti mi. ẹ ọ̀gá mo fẹ́ ní sùúrù sùúrù wo ló fẹ́ yìí báwo lèèyàn ṣe máa gbé ẹjọ́ lọ sí kọ́ tó fi ìwé ìpẹ̀jọ́ pè mí ó tún wá wá sí àgọ́ àwọn ọlọ́pàá kí wá jókòó mi doing what exactly. lórí ọ̀rọ̀ yìí ní ìnígbà. àbígbà tí ọmọ jẹ́ kí n ṣẹ̀sí lábúlé yìí àbígbà tó jẹ́ kí n ṣẹ̀sí àbígbà tó jẹ́ kí n ṣẹ̀sí báyà ní ìṣọ̀lẹ̀ ṣé bí ló máa máa gbé. yẹ kí ni. Adé bá mi bẹ́. Jẹ́wọ́n náà la bẹ́ kí ó gbẹ̀bẹ̀ yìí. Ó ti wọ́n sí báyìí torí ọlọ́run. Àyà mọ̀ kí ni ó fi ṣe. Ìbéèrè ti pọ̀jù fún ẹ. You are very heartless. Get dẹ̀ ni ẹ ìwọ ò fún mi lọ́dún yẹn sìn gbòdìdí ẹran lọ́wọ́ ẹni. How is that possible? ní ètí wedding yẹn kò few weeks. tó bá tiẹ̀ wá ní agbára kan tó ń gun ẹ̀ kí ẹ kó máa fi ní àwọn èèyàn lára náà. mo ti kéré jù láti dà mí lẹ́kọ̀ọ́ àmì láti dì mí lọ́wọ́ owó tí wọ́n fẹ́ ṣe. gbọ́ ò tó bá kọ̀ tó kọ̀ ó ṣetán láti tàpá sí ẹ̀gbọ́n him for the money. She got the money. She's gone. Iṣẹ́ burúkú náà jọ máa ń ṣe lóró. Ó máa sọ fún mi pé wọ́n jọ ń ṣe nǹkan kan, wọ́n jọ ń ṣiṣẹ́ kan. Èmi mọ̀ pé Isaac mi làwọn méjèèjì. Tó bá ti sọ fún ọmọ ọ̀dọ́ ẹ pé kó bá ẹ ṣe nǹkan lóru, ó máa lára kan. Táìmù tẹ bá dẹ̀ ń wọ̀ yẹn kókó ọ̀gá kí lẹ ń sọ mi ẹ bá mi sọ anything náà ṣe rí. ẹ ṣe mo dúpẹ́ kú ìtọ́jú ọmọ yín. àwọn mi náà point of correction is not a quick ìtọ́jú ọmọ yín it is ẹ kú ìtọ́jú ìyàwó yín. But why the African parent of nowadays ṣe gbé gbogbo responsibilities ọmọ sí orí ìyá nìkan? ojú mi dáadáa kò ń ṣe lé nínú tí ń mú kéèsì yín wá bá wa ní àgọ́ wọ́n ní pé ẹ̀yin alábàárọ̀ tẹ́ bá ti bá àwọn káwọn ènìyàn tó wẹ̀yìn pẹ̀rẹ̀ ẹ̀ ti sálọ pẹ̀lẹ́rù yẹn so mo fẹ́ kó wà plain and come out because nǹkan tó fi wá ń bí gangan nìyẹn. orí bẹ́ẹ̀ ga ọ̀gbìn ọlọ́run pamọ́ wa. ṣé wo mọ válù ẹrù tó gbé. wàláì mi kì í jalè ẹ bèrè lọ́wọ́ anybody ní ṣọlẹ lábọ̀ ọ̀dà sọ́dún mo ṣe kọ̀ bá wọn gbé bẹ́ẹ̀ níbi yẹn tó gbẹ́rù yẹn. ọjọ́ àti fi àìdí àrùn mi ṣe nìyẹn. no mi ò lè rán iṣẹ́. shut up. sorry sir díẹ̀ ń bèrè lọ́wọ́ ẹ̀ náà ọmọ ọdún mélòó ni ẹsẹ̀. ó ti lé lọ́gbọ̀n ọdún sá. so òun sọ fún nísìn pé at your age wọ́n gbé adúrú ẹrù ilé ẹ lọ́wọ́ kò ní sọ fún mi pé òun ọkàn pa ẹ̀. ẹ̀ẹ́dì ní ọgá ìṣàánú mi oore ni mo ṣe. mo ṣe oore fún ọmọ arábìnrin kan tí mo gbé ẹrù ẹ sí ni mi mo bá ṣe gbé e. e. so òun sọ fún mi sí pé o stupid abi is that what you are telling me. mo mọ ibi tó wà mímí tó gbé níbi tí mo gbé sí ni ah. ẹ ràn mí ìṣàánú mi yẹsẹ gún wọn tó máa jẹun. i don't care sori a ti wá ìròyìn tipẹ́ mo dẹ̀ fi ń dá lójú pé a máa fi ẹjọ́ fi. ọ̀gá ẹjọ́ ìṣàánú mi àṣẹ torí tó wàá confess tó jáde tán tó hope mind ẹ a lè free ẹ ọ̀rẹ́ ọlọ́pàá ni ọ̀rẹ́ lájẹ́ sí tó bá open up then we we'll free you will let you go but to jail you spend the rest of your life in jail. that I promise you. ẹjọ they open up confess. stop it every year wa. o fẹ́ jẹ́wọ́ àbí. mo mi ìrèjì ah. pé tí o fẹ́ kí àjẹ́ ẹ jẹ́wọ́ fún mi. I just free you ká kọ mọ tẹrù yẹn wà ní kọsẹ rí ẹ ní wait ohun kan tó wà nú ẹ ní. ẹ ṣàánú mi bí jùlọ náà. by the time tọwọ ìyá bá tó ẹ dẹ wàá jẹun idiot. ọlọ́run ló ń balẹ̀ ṣe ayé tó ń fò lókè ọlọ́run ló ń jẹ ó fòun jọba ọ̀sán òṣùpájọba lóru ọlọ́run ló wọ̀ mọ́ olúwa ṣẹ́gun màálù tí kò ní ìrù ọlọ́run ló ń balẹ̀ ṣin ẹyẹ tó ń fò lókè rere ọlọ́run ló ń fún ló ń jẹ ó fóun jọba ọ̀sán òṣùpá jọba lóru sọ̀rọ̀ sókè. ẹ má bínú sá mo sọ̀rọ̀. kọ́mọ ẹlẹ́rọ má jẹ́ gungun kò aláyé kọ́ máa láṣọ máa ra pizza kò dáa. aṣọ òṣì lára rẹ̀ kò dáa. lórí tíwáìlì àwọn ọ̀rọ̀ páàkì mọ́tò yìí sí bíbá yìí o. ọmọ ẹlẹ ọlọ́run kò ṣe ti ṣàṣàyàn ló kó sí i ọmọ ó dùn gan-an lókètìlẹ̀ yìí ó pé tán ọlọ́run àbórin. ọlọ́run ó dùn gan-an. kí ló ṣẹlẹ̀ gangan. Um, actually this, this is my car. Um ìjẹta ni mo ti páàkì ẹ̀ síbí báyìí. ẹ máa rí bóyá tẹ́ ẹ bá mọ̀ mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ń sìn orúkọ tèmi ó ní olúmọkù. tó ẹ lè. ẹni kò mọ̀ ẹ ó kéré lójú ó ṣe kí ni ó kẹ́fì ni kùn gan. tó ẹ lè bàbá tó ẹ lè small but mighty. tó ṣẹlẹ̀ ni pé mọ́tò yìí wọ́n ti páàkì ẹ̀ láti ìjẹta lóòótọ́ orísọ àti ìjẹta náà ti páàkì ẹ̀ ṣùgbọ́n bẹ́tẹ̀ tó ń páàkì sí i a máa ń gba three hundred èdè so ọjọ́ mẹ́ta èló ló jẹ́ yẹn ó jẹ́ nine hundred bẹ́ẹ̀ bó ṣe dùn tó yìí à gbájú ẹ̀ dé sí one k. Um, uncle mo máa fi fún yín two thousand naira. two k wo wàá gba yìí ọmọ ìyá mi. mo fẹ́ mo fẹ́ béèrè nǹkan lọ́wọ́ yín ní ah no no no no tó bá need any information wàá tún fi one k sí i ó máa jẹ́ three k. mo máa fi five thousand. five k béèrè má wọrí. Um, ní ìjẹta ó ní nǹkan kan tó ṣẹlẹ̀ ní ibi báyìí bọ̀bọ̀ oní aláàrù alábàárù something ó help girl kan ní ibi bọ̀bọ̀ yẹn gangan gangan ni mò ń wọ́sà. ṣé o mọ o mọ ẹni tó ń sọ ni. mo mọ náà. Ah, ah, bọ̀bọ̀ yẹn eh, ó gọ̀ọ̀kù tọ́ máa ń wẹ́n tó gba bí yámuyàn tó mọ mú òdì òun ni òun rìn dìgan ókè wọ́n rún ẹṣẹ́ nìyẹn ó dẹ̀ rọ́ ọmọ tó jẹ́ pé wárápá wà lára ẹ̀ mo ti wà ṣúọ̀ pé ọmọ yẹn gan àti kókó ni wárápá yẹn ti máa ma bọ́ ọmọ yẹn jà wárápá ọmọ yẹn mi rò bó lè lọ́mọ láyé wọ́n dẹ̀ rán ẹṣẹ́ nìyẹn ẹrù wà lọ́wọ́ ẹ̀ ẹ wá mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ní pé kó tó dé àwọn ọmọ mi àwọn ọmọ kú ayé ọmọ ọ̀rọ̀ lọ́jọ́ wọ́n ti gbọ́jà ọjà ọlọ́jà wọ́n ti gbé lọ ṣe wá rí ẹni tó ni mọ́ yìí ọmọ ẹ̀hún bàbá tó ni mọ́ yìí ìyẹn ti fọlọ́pàá gbé báyìí. ẹ má bínú sá police station wọn náà wọ́n ti gbé lọ sí eh, central police station central police station lẹ ti lè rí ah, kílẹ̀ tiẹ̀ kílẹ̀ ń béèrè police station eléyìí bó ṣe wà yẹn kò lè ta ló fẹ́ béèlì ẹ̀. ẹ̀wọ̀n ló máa kú sí mo mọ̀ kọ́tẹ́ ìwà fún un. ẹgbà ẹgbà. kọ́mọ lẹ́wọ̀n má jẹ gungun kò dáa kò san kò san kọ́mọ aláṣọ máa wà kí san kò dáa ẹnu ẹ̀gàn lára mi kò dáa.

mo sọ ọkọ tó bí inú ni. no no no no no no àtọ kódà bó tiẹ̀ ṣe wà láì fún mi inú mi dùn gan-an ló wà ókè fún mi. Ah, torí ah, bọ́lá ló explain nǹkan tẹ̀ ṣe fún mi ní ìjẹ́jẹ́ ìgbẹ́yìn lẹ́ rescue. bó o má ṣe máa ń ṣe ojú ẹ̀ máa ní onínúure ni dádì wà lójú. ẹ ṣe gan-an ah, um, èmi fi pé mo ṣe gbé ní station yẹn ká máa lọ Lagos by that time you all meet you he want to compensate you. I don't know wọ́n náà ti kọ̀ sí ti fẹ́ anything. torí bí wọ́n ṣe rán èmi nìyẹn bó ṣe rán mi nìyẹn nígbà tí fún mi ní ẹnìtì. kó máa ń fẹ́ lọ um, hmm, bóyá ká dẹ̀ gbé lele sí ìsẹ́kẹ̀. no no no wọ́n sì mi sick wọn rẹ̀ kí n láì láti rí àlejò. ọlọ́run yọ ẹ́ ọlọ́run yọ ẹ́ mo lérò pé o máa mú àwọn àjòjì lọ sílé ni àbò máa sọ fún wọn pé mọ́mì lárùn ọpọlọ. ẹ lọ lẹ́jọ́. ẹ ṣe jẹ́ ká gbé wọn lọ sọ́spítù. wọ́n sì mi ò kí ń rí àlejò ẹ ṣe. wọ́n lọ lé. wàá ṣàtọ́nà fún. ti ṣàlàyé kan tó yẹ ẹyẹ ọmọ yẹn ṣe fún yín o ẹ kọ́kọ́ wà náà because inú àbáyé ló máa wà kọ́lá pọ̀ kọ́lá pọ̀ òun gbọ́ pé mo pe ẹ̀ ṣe bó lórí burúkú bẹ́ẹ̀ sí mo gbọ́ pé mo tó fi lè mú mi láti bẹ̀rẹ̀ dé ìwá sí ọ̀rọ̀ pẹ̀sì ní problem nìyẹn. mo sáré bọ̀ lónìí òun pé mo sáré bọ̀. ṣé o mọ àwọn ọ̀nà wa kejì ẹ. mo mọ rí o mo ẹ ẹ mọ mi mo rí wọn láyé mi o. mi mọ wọn. tí máa dáhùn jẹ́ fífi máa wáyé ẹ ti dáràn nìyẹn ọ̀ràn ẹ̀dẹ̀kẹ̀rẹ̀ owó ọ̀ràn ni fi wá gbà ṣètò bàtà sí i mọ́nà mi fẹ́ mọ́ kọ́tù jẹ láàrin màá yìí wá para bèrè. Ah, bàbá mi mọ̀wọ́. kí ló ṣẹlẹ̀ ìkejì ẹ̀dá àjọṣọ ọlọ́run dáhùn. ṣẹ́gun wà ní wà ní alamọ́ mi ò yá wà ní. ṣẹ́gun wà ní àbí mọ́nà mi má bèrè kọ́tù láti ẹ̀ kọ́tù tó má bèrè ẹ̀ kọ́tù àmúlò lẹ́kọ̀ọ́ ó rè fún yín ni. ẹsọ tó tọ ẹsọ ọ lè pa mi ẹsọ tó tọ. ẹsù ọ. ìlú orí o làwọn lè ṣe ọmọ ọmọ lẹ́lẹ́ làwọn lè ra ọmọ ọ̀dẹ̀ tí làwọn lè ra ọ àwọn ọmọ onúra ṣẹ́ẹ̀rẹ́ àwọn ẹ̀wọ̀n rẹ̀ tó ń kó ẹ̀jẹ̀ wá tó táwọn ẹ̀rí kan ṣe é lóore nǹkan olójútì o ẹ̀rí rẹ̀ wà lẹ́ àṣẹ yín lóore ẹ fún mi ló tún fún mi wá ẹ dáhùn ẹ dáhùn ẹjọ́ tó lọ́mọ ìlà yóò sì kẹkọ̀ọ́ kẹkọ̀ọ́ tẹ̀rùn rántí bẹ́ẹ̀ pé àwọn lè ṣe yín lóore ojú ò tì í o ẹ dáhùn ẹ fún mi ló máa gbá yín lójú o àkókò mi ṣòfò mọ́ tẹ̀lé yín kiri àsìkò sòwò lára yín ẹ náà lè ṣe yín lóore ẹ rà wá bẹ ẹ ẹ ẹ ẹ lè mọ́ ẹ mọ́ wá jàre ká fún mi lókè kó ń gbà jàre ọ̀nà méjì ni ma fún mi owó epo àti owó ìrìnsẹ̀ ni o àwọn òrà yóò ṣí o lọ́tà fi ń ṣe ọmọ ọbọ nìyẹn o ọlọ́wọ́n lè ṣe é lóore ẹ wá bá wọn lé ilẹ̀ ẹ kóra nígbà sọ́ọ́ jáde láyé yẹn má pè mí sí kéésì báyìí mọ́ kọ́lá korí mi lọ́lẹ̀. ayé ẹ̀ ti jàre wait ṣẹ́gun wà ní ara mú mi ò yá ewu ọlọ́run mọ yín rí mo lè mú yín lọ o mo lè mú ẹni tó mú yín wálé lù mí pa tó bá ẹ wo mi tẹ̀lé yín jàre tẹ̀lé yín o ẹ tẹ̀ bá ti wá fún ara yín ẹni tó wá yìí ó lè rí mi kó bí orí mi dànù mo tẹ̀lé yín o. Wow, six years six good years. ó hmm. ti Letting that touch dá mom, see. ó ti man you're the real mvp. tí àbùkù ti jẹ gòrò ó ti pẹ́ gan. kí ah. a fẹ́ ṣe. um, um actually mule help tẹ́bà mind. Yeah? yes. for real. yes I can actually help in my own little way. Hope you don't mind. Ah. Uh, mi ì gbọ́dọ̀ mind kí ló ṣe mí tí màá mind láti bí ọdún mẹ́fà sí mi ì rẹ́ nìkankan mi ì rólù ìrànlọ́wọ́ mi ì rẹ́ ní mi ì rẹ́ alábàárò kò sẹ́bí kò sára màá sọ wípé màá mind ìwọ nìkan lẹ́ ní àkọ́kọ́ tó bá kọ́ dúró pé òun fẹ́ ṣètọ́jú ìyá Ṣẹ́gun láti pé kí ìyá Ṣẹ́gun gbádùn wàhálà tí ìyá Ṣẹ́gun bá ti gbádùn wàhálà kò sí kankan mọ́ èmi gbọ́dọ̀ máa dùn. máa gbádùn lọ́kọ̀ jésù. ọlọ́run àṣẹ ọlọ́run àrùn àlọ́wọ́. ẹ ṣe àǹtí àǹtí. bọ́ dáàdì mi náà wọ́n fẹ́ mi tẹ̀. ẹ eh? ẹ jẹ́ àfẹ́ rí mi. hope you don't mind are you gonna come with me. ah ah kí ló dé tí mi mi ní kankan ṣebí torí aṣẹ́gun náà ni kó tó wà lọ́kàn náà ni pé kí aṣẹ́gun ṣàti wà òkè kó ti gbádùn láì sí yẹn kò sí kankan mọ̀ tó bá wọn ti wà òkè. ṣé o ti yà lọ lọ ṣó ti gbọ́ ṣó ń gbọ́ mi lọ́wọ́. So, when do you want to oh, Baby, how are you? you This shaking. I guess I can I can see that. How are you? Ah! Ah! Jesus, Show on, Obariwo? bóyá yẹn ti wà náà. ẹ dúró cousin ẹ kọ́. she has gone out. she has gone out. Hey, wọ́n lariwo ti wá wá. ok I'm a máa bọ́dà lórí later sit down. Ah, sórí oore tó ṣe kì í ṣe kọ́ kékeré a kì í sábà help para wa nílẹ̀ yìí but ìwọ rí ọmọ mi ní condition tó wà yẹn ó dẹ̀ help ẹ̀ I, I I give it to you thank you so very much. you are welcome sir. Eh. Eh, láti fọkàn fún mi sir. nítorí eh, ìgbà míì wà fẹ́ pé èèyàn tó bá wà ro condition bẹ́ẹ̀ ayé màmá sá fún bẹ́ẹ̀ ni wọ́n ò sá fún o dúró help ẹ̀. Ah, ọlọ́run àṣẹnu iṣẹ́ má wàá ti torí pé ó bá ní condition yẹn ló wá sá fún pé bóyá kìíní kan you know everybody has his cross to bear àgbélébù ti wá nìyẹn àdẹ̀ṣetán láti gbé because I love her hmm. ah she's a very loving child. lákọ̀ọ́kọ́ sà ọpẹ́ ọwọ́ ọlọ́run ló wà ẹlẹ́ẹ̀kejì ń bẹ èmi náà ní nǹkan tó ń jó mi lágọ̀ọ́ ara. kí ló ṣe é náà kò ṣe mí sà mọ́ sí mi hmm. torí pé láti bí ọdún mẹ́fà sẹ́yìn ìyá mi ti ní ọ̀pọ̀ tí mo dúró tí mo tọ́jú ẹ̀. wọ́n ń jà sẹ́lẹ̀ bọ̀ ẹ fún wọn lẹ̀ ẹ fún wọn lẹ̀ ẹ jẹ́ kó wọn jà <laughs> you know instability ṣe okay kò dẹ̀ sí much náà o kò sí much náà because. You know, ń bọ̀ mò ń bọ̀ mò ń bọ̀ mò ń bọ̀. Ah, bàbá o orí ìyá mi ò kiri ẹ̀ yes yeah baby okay am I okay àmọ́ bẹ́ẹ̀ kò yẹ kí n jókòó síbi tí mo wà yìí o this is the wrong side of the room <laughs> okay mo ń bọ̀ o àṣà ti parí ọ̀rọ̀ all right. Uh, yeah! <clears throat> má dá lóhùn jáde kí ló máa jẹ ní láti jẹun báyìí torí mo ní láti máa lọlé torí àṣẹgun wà lé ní láti lọ gẹ́sì kan tó máa jẹ fún mi. ọ̀bẹ̀rẹ̀ tí wọ́n fún bẹ̀rù wí tàtí. ẹ máa máa jẹ́ ń mi. Wèrè tọ́ sí mi o, máa fi dán mi wò. Wèrè dùn wo kò ṣe bí lọ́mọ, máa fi dán mi wò. Wọ́n fẹ́ bàtà. Ìta ìta ìta ìta ìta kò ṣe bí lọ́mọ. ìtọ́ o ìtọ́ o mo fẹ́ bàtà mo ní mo fẹ́ bàtà jẹ́ bàtà mo fẹ́ bàtà mo fẹ́ bàtà mo fẹ́ bàtà mo fẹ́ bàtà mo fẹ́ bàtà o ìtọ́ o. ẹ̀yin ìránṣẹ́ ajé o ó pè pàdé ènìyàn mo ń gbé ajé lọ fún ọba ìjẹ̀bú ni mo gbúròó ìpàdé yìí èmi náà lọ gbájé fún ọba ajégbèrú náà ni mo gbọ́ pàdé yìí mo ti gba ajé ti tèmi lọ́wọ́ àlùkò mo ń retí ìpàdé yìí tẹ́lẹ̀. èní lọ́dún ajé ní ìlú bíi tí mo wà mo ń gbáradì lọ́wọ́ ni mo gbọ́rọ̀ pàdé yìí. èmi ni mo pè pàdé òní nítorí agbájẹ́ ni o. kí ló ṣe. ìgbà ajé mi tó wà lọ́wọ́ rẹ̀ mo ṣetán láti gbà. ṣó tojú ayé mọ́lẹ̀ bẹ́ẹ̀ ni. ṣó bẹnu àtẹ́lu ajé ni. bẹ́ẹ̀ ni. ṣó rájé fin ni. bẹ́ẹ̀ ni. ṣó ṣe ajé ṣàkàṣàkà ni. bẹ́ẹ̀ ni. ẹ tó bá rí bẹ́ẹ̀ gbágbá ajé lọ́wọ́ ẹ̀ ó ṣàti gbádùn ajé dáadáa tó bá fi ẹ̀mí ẹ̀ tí kò léèwọ̀. ẹ ṣeun ẹyẹlẹgbẹ́ mi àṣẹ́gun. agbájúlọ́lá ó tún ti jẹ́ ìwọ ọlọ́run prof the last time náà tí mo wá bí ẹni mo jẹ̀wọ̀ náà ní tábì àdìẹ náà dìde ìyàwó mi là fi dì ah, ẹni ẹ sọ pé èèyàn jẹ̀wọ̀ nígbà tí òun ṣe ṣàwámà tí òun ṣe gálà tí òun ṣe ọ̀dọ̀ táwa ni pé nǹkan tó yàn lè jẹ lẹ́nu ṣọ̀ṣọ̀. Ah, agbájẹ́lọ́lá sáà gẹ́gẹ́ bó ṣe mọ̀ wípé àwọn àlùjọ ló kì í parọ́ tó bá ṣe rí gẹ́lẹ́ ni wọ́n ṣe máa sọ. mo ti wá gbọ́ ti yín báyìí nígbà tí mo ti wá dé ìwọ̀n sí prof kí ni ṣíṣe ìjọ rántí ní ọjọ́ kìíní àná tí mo sọ fún ẹ wípé o ò gbọ́dọ̀ lo alábàárà méjì èèyàn mo dìde sọ fún ẹ nìyẹn. èyí tó ṣe kókó nínú ohun tí mo sọ fún ọ lọ́jọ́ kìíní àná ni wípé o ò gbọ́dọ̀ lo ìbejì ìgè tàbí àìná àmọ́ ọmọbìnrin tó mú wá tá a fi ṣùgbọ́n owó fún ọ. ó dàbí ẹni pé abara méjì èèyàn ni. Oh, prof ó dá prof tí mo mu délé báyìí ṣé bó yẹ kẹ́yìn rí i pé abara méjì ni ká lè má lò kí n tún lọ mi wá ó yẹ kẹ́ ẹ ti rí i náà. Agbájélọlá ọmọbìnrin tó ń wá lọ́jọ́ kìíní àná ìbejì ni. ẹ tí mo sọ náà nígbà tẹ́yìn mọ̀ pé abara méjì ni kí ló dé tẹ̀ jẹ́ ká lò ṣe bí kò sí bẹ́ẹ̀ mi ṣe fẹ́ mọ̀ ah, nítorí pé mi ò kì í ṣọlọ́run ọmọbìnrin yìí ìkejì ẹ̀ òun ló dáa dúró sínú ayé tí kò dé kó lọ ṣó ti wá rí ohun tó ṣẹlẹ̀ báyìí. lórí tàtà wa dé kí ni ṣíṣe. ó dá bó ṣe bèrè ṣó rí ọmọ ẹ ọmọ ẹ kan ṣoṣo tó kù yìí òun la máa lò bẹ́ẹ̀ ọmọ kan ṣoṣo tí mo bí bẹ́ẹ̀ ni òun la máa lò. Ah, ah, ah, prof ṣé bí torí ẹ̀yìn ọ̀la mi ni mo ṣe ní mo fẹ́ ṣògbọ́n owó mo fẹ́ ṣe gbá mo fẹ́ ṣàwò táwa ni ẹ̀yìn ọ̀la yẹn kì í ṣọmọ yẹn ni nígbà tí a bá fi ohun gangan fúnra rẹ̀ ta fi ṣe oògùn owó ń sìn kówó lè pọ̀ sí ẹ̀yìn ọ̀la yẹn kò bá sí mọ́ nìyẹn prof ẹ jẹ́ ká wá nǹkan kan ṣe. agbájé lọlá ṣó rọmọ tí mò ń sọ yìí tá a bá ti lè lò tá a yọ ọkàn ẹ̀ tá a bá fi kún àwọn ingredients àwọn àlùjọ ọ̀dún tá a fi ṣàṣe fún ẹ ló bá pẹ́ láyé lówó rẹ bá tún pọ̀ sí i. ẹ gbọ́n àti mọ̀ sọ tí n bá pẹ́ láyé tó ń pọ̀ sí tí àdìẹ́ náà ti èèyàn ṣàmà kú náà ni tí ọba wa kú ta ló fẹ́ jogún gbogbo kìíní nǹkan sọmọ tí a tó yẹ kó jogún láti fẹ́ lò nígbà yìí. agbájọ lọlá sáà tó o bá rí wípé o ò lè lu ọmọ ẹ ọ̀dọ̀ mi wà dá tó lè gbégbá. ọ̀rọ̀ mi ṣẹ̀ṣẹ̀ yé yín ni inú gbọ́dọ̀ má lẹ́yìn ọ̀la ó yá. ọ̀nà tá a lè gbégbà ni wípé kó o kúkú fẹ̀mí ara rẹ sílẹ̀ tó o bá wá fẹ̀mí ara rẹ dì ṣó orí wèrè tá a lo ọmọ ẹ̀ lọ́jọ́ sí àrè máa yá ọmọ ẹ tó ní wárágbá ara tiẹ̀ náà máa yá kò jù bẹ́ẹ̀ lọ. ká ṣiṣẹ́ bí erin kò ní ká lówó láyé wa o ìbùkún olúwa ló ń mú ní láì fi làálàá sí i àrígiṣẹ́gi tó bá ṣẹ́gi tán orí ara rẹ̀ ló ń lọ. ayé ẹ fi wèrè dán mi wò wèrè tọ́ sí mi o má fi dán mi wò wèrè dùn o kò ṣe é sí. Oh, oh, oh, ẹ pẹ̀lẹ́ àwọn àlùjọ ló lójú mi o wọ́n sọ wípé ẹ fẹ́ ṣògùn owó àwọn àlùjọ náà sì kì í purọ́. bàbá ó ni. ẹ wò ó a fẹ́ ṣoògùn owó ni. a fẹ́ ṣoògùn owó ìyà ti pọ̀ jù ìyà tó ń jẹ wá pọ̀. ẹ fẹ́ ṣoògùn owó tí mi bá ní purọ́ fún yín kò sí oògùn owó tí kò ní àtúbọ̀tán nínú bẹ́ẹ̀ ni kò sí oògùn owó tí kò ní ìtàjẹ̀ sílẹ̀. ẹ ẹ ẹ máa máa rògbò kan ẹ̀gbin ẹgbẹ́gbẹ́ yẹ gan-an ó tún dà. ó jẹ́ màálù ìyẹn ló pẹ́ yẹn àtàsílẹ̀. ẹ má mú o bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí àwọn tí wọ́n súnmọ́ yín tá a nífẹ̀ẹ́ jù ẹ̀mí wọn máa lọ sí i. àwọn gangan lè máa fi ṣògùn owó. lọ́wọ́ pé. a máa sọ̀rọ̀ rọ́ọ̀sà ẹ jọ ṣe àǹfààní àti sọ̀rọ̀ wọn. Ah, kílódé. ẹ ṣe sá ṣe àlọ báyìí àlọ rò ó tábà tí wọn make up mind wa bóyá a fẹ́ ṣe àbá ṣe àpadà wa sọ fún wa. ẹ la etí yín ká ẹ gbọ́ èmi ò ní ká má lọ lé ṣùgbọ́n kí ẹ tó kúrò níbí ẹ gbọ́dọ̀ dá májẹ̀mú fún àwọn àlùjọ ọ̀run wípé etí kẹrin ò gbọdọ̀ gbọ́ gbogbo ohun tí a sọ níbí bí náà kọ́ wàhálà ti dé. prof a kì í ṣọmọdé àwa náà lè déta ká máa ṣe balabolo ká máa ṣe falafolo ká máa sọ fún everybody káàkiri pé abẹ́tí òògùn wọ a ní sọ fún ẹnì kankan so a nídìí láti máa bóra sá. ọ̀rẹ́ ní sùúrù àwọn olè ní kíni kí wọ́n lè mẹ́pà sí bàbá mi ẹ lọ gbádùn lọ ní wákà búra. jábúra kọ́lẹ̀ bẹ́ẹ̀ bá síríọ̀sì náà ìyá ìyá yóò ní ìjọba ń ṣé bó dá yín lójú ẹ ti ṣe tán. kọjá múlẹ̀ àdìgbò jẹ. ẹ wọ ẹgbẹ́ àdìgbò jẹ ẹgbẹ́ àmúlẹ̀ ẹgbẹ́ àdìgbò jẹ. ṣèkìlá lọ́lọ́. ìbùkún olúwa ló ń mú ní láì fi làálàá sí i àrígiṣẹ́gi tó bá ṣẹ́gi tán orí ara rẹ̀ ló ń lọ àgbàjẹ kí ni àgbàjẹ wà kí ni problem ẹ. kí ló dé tó irin ẹ̀yìn ti fásitì jù kí ló dé tó lé lè tó tó báyìí a ní kó tiẹ̀ dúró kọjá sọ̀rọ̀ náà. ó ń gbọ́ jáde à. ẹni tí mo tiẹ̀ fẹ́ dẹ́ do ni pé ẹ̀yin kí ló rí sí nǹkan tí bàbá yẹn sọ. ṣé bàbá táyé bí tàbí ẹ final stop ni ṣé wọn pé wọn ní tíwájú ò bá ṣe lọ èèyàn ṣe padà sí àṣe ni. ẹrù ò bá ẹ rárá ó rí inú ibi tá a ti ń bọ̀ ni. kí ló wà nínú ibi tá a ti ń bọ̀ ó ti bá wa sọ. So ẹ̀mí ò dẹ̀ gbé àṣe àṣe nìyẹn ibi etí kẹrin ni ò gbọ́dọ̀ gbọ́ etí bàbá gbọ́ etí tiẹ̀ gbọ́ tèmi náà ti gbọ́ àdẹ̀ ní sọ fẹ́ni kẹrin tábà ti sọ fẹ́ni kẹrin kò sí problem kí ni problem tiẹ̀. ni ẹrù ló ń ba ẹ̀mí o àti àti kí ló jẹ tẹ́lẹ̀ nu kí ló ń fún ẹ ní confidence nu kí ló jẹ tẹ́lẹ̀ nu. ẹ̀bà ni ẹ̀bà àti ilá àti ẹja ṣàlàpò ah. rẹ. àgbájé àgbájé <laughs> tó ń ṣe bí ipò ti jẹ kankan tẹ́lẹ̀ nu yìí. ẹ̀bà ni. nǹkan kan ń gbénu ẹ o. ẹ̀bà àti ilá ẹ̀bà ló ń gbénú ẹ. Ah! olúwa ṣẹ́gun ká ṣiṣẹ́ bí erin kò ní ká lówó láyé wa o ìbùkún olúwa ló ń múni láláì fi làálàá sí i àríkíṣẹ́gi tó bá ṣẹ́gi tán orí ara rẹ̀ ló ń lọ ayé ẹ má fi wèrè dán mi wò wèrè dán sí mi o. Ah. ẹ káàbù sà náà mo wá rí i rárá sà. ṣé kò sí. kò sí ọkọ ah. dádì mi lọ́rọ́ mi sí i kẹ́ rán mi sáwọn. Ah. kí ló dé tán ní kí n rán ẹ sáwọn kí ló ń kílà pa. nípa owó ilé ni wọ́n ní kẹ́ rán mi sáwọn. ok owó ẹ sọ fún wọn pé pé màá yọjú sí wọn títí alẹ́ otherwise ó máa dàárọ̀ làwọn ẹ wá ẹ wá ẹ wá ẹ má sí wọlé. ẹ wọ́n ní tí n ti gba owó yẹn wá kí n jókòó sí bíbá wọ́n ní tó bá ti gbowó wá kó jókòó hmm. gbẹ́ni kò sùn gbà yẹn. ọ̀lẹ́ ń sọ̀rọ̀ báyìí kí n gbẹ́ni kí n sùn èmi ń para sí skul lọ́la ah, ẹjọ́ ẹ fẹ́ mi lówó mo fẹ́ para sí skul ẹ ṣe wá ní pé kí n gbẹ́ni kí n sùn síbí báyìí torí kí ni. mo sọ̀rọ̀ bí òpó nù nìyẹn. ẹ lówó lọ́wọ́ ẹ̀ ń lo aago ẹ̀ ń wọ jean ẹ̀ ń wọ designer ẹ wá sọ pé kí n gbẹ́ni ẹ̀ tí ẹ̀ mọ̀rọ̀ sọ rárá ẹ dẹ̀ pera yín lágbàlagbà ẹ ń sọ̀rọ̀ ẹ ń sọ̀rọ̀ bí arìndìn ẹ ń sọ̀rọ̀ bí ẹni tó ń jatọ́ lẹ́nu ẹ sọ pé kémi gbẹ́ni kí n sùn síbí báyìí ẹ jọ̀ọ́ ẹ fẹ́ mi lówó ah. Ah, àgbàlagbà ní ìnà kí ló dé ẹ fẹ́ kí n máa bú yín ni mi fẹ́ sọ̀rọ̀ sí ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ dé mi lóhùn. ó bú mi náà ah. kí ló wà ló ti bẹ̀rẹ̀ sí bú mi ọ̀rẹ́dì ní àgbàlagbà ni mi ò ń sọ̀rọ̀ bí ẹni tí ò ní làákàyè máa sọ̀nà. àṣà ìtì ẹ̀ mọ̀rọ̀ sọ àtòkù má kó amọ̀nà ọ̀run má lọ ẹ̀yin ọmọ gan táwọn ẹgbẹ́ yín ṣe ẹ̀ lówó lọ́wọ́ lẹ̀ ń gbalé tẹ́ ẹ̀ bá a máa da ọgbẹ́rù yín síta hello hello aluko jọ́bọ̀ ló wà ah ok dúró sí sport yẹn gangan màá wá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sí ẹ eh, à ń padà lọ́bẹ̀ yẹn yes yes. ẹ ti ẹ̀ gbà mí èmi ti ẹ̀ rò bóyá wọ́n fẹ́ pèèyàn pé kán mú wá ni àṣẹ ẹ̀ ti ẹ̀ lówó síbi ọ̀kan ẹ lẹ́yìn kí tún wá tún ìjà. ìbùkún olúwa ló ń mú ní láì fi làálà sí i. àgbà òṣì ẹ wọ ẹdẹ mi lóò tẹ́ẹ̀ bá fún mi lówó ìbàlẹ̀ máa dé bẹ́ẹ̀ mi o ìbàlẹ̀ máa bá nítorí máa gbowó mo dẹ̀ fẹ́ padà sí skul lọ́lẹ̀ ẹ̀ lè fi ti dé mi dúró ẹdẹ mi lóò wèrò tó hàn sí mi o. bí mo ṣe ń sọ èmi ní ìyàwó kan àti ọmọ kan èyí ẹ bá fi pé a máa lò nínú àwọn méjèèjì ṣetán. kò sí èyíkéyìí nínú wọn tí mo lè bẹ́ẹ̀ ni torí pé ìyàwó rẹ ẹlẹ́mìí kúkúrú ni ọmọ tó o sì bí yẹn náà kò fìgbà kan gbádùn prof kí wọ́n á nínú àṣẹ báyìí. àmọ́ wàá lọ wá ọmọ wèrè wá ṣé o wá rọ́mọ wèrè tó máa lọ wá wá yẹn kì í ṣe pé ọmọ wèrè lásán nítorí pé ọmọ wèrè tó máa wá wá ò gbọdọ̀ jálábára méjì. ẹ bá àkọ́kọ́ náà kò kọ́ easy láti dá ọmọ wèrè mọ̀ tí wọ́n bá rí wèrè yẹn ti mọ̀ kò easy láti dá ọmọ wèrè mọ̀ ẹ̀yin lẹ jẹ́ spiritual person mi ò ní spiritual whatever tí mo fi lè mọ ọmọ rẹ̀ tí ò ṣe alábàárà méjì. èmi á fún ẹ ní nǹkan tó o máa fi mọ̀. tí màá fi mọ̀. wàá dá oṣó mọ̀ wàá dàjẹ́ mọ̀ wàá dẹ́mẹ̀rẹ̀ mọ̀ àtọ̀gbàǹje. àmọ́ gbọ́ mi dáadáa o àwọn alábàárà méjì kan tún wá wà tó já wípé a ò lè dá wọn mọ̀ àwọn bíi ìbejì ìgè àti àyìnà. prof báwo ni a ṣe wá fẹ́ ṣe eré àyẹ̀ rà kí la máa ṣe sí i. arákùnrin ní kòríta tá a dé yẹn ẹlẹ́dàá rẹ ni kò sí ọ lọ ṣe ti rí bro ṣe rí inú mi dùn nígbà tí mo gbọ́rọ̀ kò yẹ mo ti lọ fáà mo ti wo gbogbo ibi tí ma ti lọ kówèrè wá ẹ wò prof máa kówèrè débi o ah prof máa kówèrè débi mm. ṣẹ́ni máa lọ fi tírélà kówèrè wá ni o mo ti mọ gbogbo àwùkù táwọn wèrè máa ń wà pàdé lọ́kàn wá prof kò sí wàhálà ah prof wèrè náà. arákùnrin orí ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ gbé wáyé oorun tó rí ìtàgé mú kẹ́yìndé tiẹ̀ òun tọ́rọ̀ rẹ bá jọ mọ́kọ kó wèrè àwọn ẹ̀rùjọ̀nú ò ní sọ fún ọ wípé nǹkan míì ní kó lọ mú wa àmọ́ ohun tẹ́lẹ̀ náà rẹ rọ̀ mọ́ ọmọ kan ṣoṣo tó o bí òun gangan lẹ́lẹ̀ náà rẹ rọ̀ mọ́ ọmọ ta ni ọmọ tó o bí tí mo bí bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ ò gbọ́ ọ̀kan ní pọ̀lọ́fọ́ ni oṣù àpò gbọ́ pọ̀lọ́fọ́ ọmọ mi kan ṣoṣo. ẹyin eh, eh, prof ṣe irú tọ̀rẹ́ mi yẹn sí àtúrò ọ̀rẹ́ náà méjèèjì so kájọ kájọ ṣe kankan náà prof yẹn wà òkè. arákùnrin àwọn àlùjọ náà kì í fi igbá kan bọ̀kan nínú tó bá ṣe rí ni wọ́n ṣe máa sọ wọ́n ti sọ pé ọmọ rẹ kan ṣoṣo yẹn òun làwọn fẹ́ tó o bá ti wá fìyẹn sílẹ̀ á jẹ́ wípé ẹ ṣetán àti ṣẹ̀sìn ọ̀rẹ́ sí wàhálà solution wa solution ni pé jẹ́ ká tún padà lọ sílé ká lọ rò ó so táwọn wá conclude So ti àtúwá padà ká lọ rò prof ẹ tẹ́ka ọ̀gá lọ ká lọ rò. pé gbogbo ohun tẹ́ ẹ ti ń rò ó ti sàn ó tó gẹ́ ṣùgbọ́n nítorí kátà dé yìí ó ti di ṣíṣe kò sáyè fún rírò mọ́. dábàá jẹ́ bọ́ tẹ́ ẹ bá wá gọ̀ tẹ́lẹ̀ ní ṣe ohun tí àwọn àlùjọ ló fẹ́ bẹ́ẹ̀ bá bọ́ síta wọn ò tún dá ẹni mọ̀mọ́ síbẹ̀ ṣe wà yìí wẹ̀rẹ̀ gbàgbẹ́lẹ́ tí máa bu gíga tí ó mọ̀ ń mọ mi lójú gbogbo. prof iṣẹ́ mi èèyàn kò ní ká lówó láyé ilé wa ìbùkún olúwa ló ń mú ní làlá ìfìlà. ẹ má jiyàn níbí o ó ti di ṣíṣe. ọ̀rẹ́ ìránṣẹ́ ajé o prọfẹsọ Àjàní ló ránṣẹ́ pè mí pé kí wá lọ jíṣẹ́ ajé fún àlùkò pírọfẹsọ àjání kan náà mà ló ránṣẹ́ pè mí pé kí n wá lọ jíṣẹ́ ajé fún agbájé. ọ̀dọ̀ ọlọ́sùn ṣẹ̀gẹ̀ ṣe olóòyà ayò àwẹ̀dẹ̀ kó tó wẹ̀ mọ́ òun màlájẹ́ rán mi lọ bá. èmi ò mà tí ì gbọ́ pé kankan. èmi náà ò tí ì gbọ́ pé kankan. bẹ́ẹ̀ lèmi náà sì tí ì gbọ́ ìpè kankan. tẹ́ ẹ̀ bá ti gbọ́ pé àjẹ ẹ dúró di àsìkò yín ẹ gbọ́ pé èmi ní kí n dágbére o torí èmi ti ń lọ. lọ́nà mo ṣe bí ọ̀nà kan náà nílé àlùkò àti àgbàjẹ tẹ́jọ máa lọ ọjọ́ mẹ́ta òní ni èmi lọ jíṣẹ́ tájé rán mi. mo fi ọ̀run sìn. àṣẹ. mo fi ayé sìn yín. àṣẹ. mo fi agbede méjì ọ̀run òun ayé sìn yín. àṣẹ. iṣẹ́ bí erin kò ní kàwé. náà dúró tí wọn lọ ayé àdá ọ tí ọmọ bàjẹ́ ọ wà dúró tì mí ìṣòro iṣẹ́ kékeré kan ok ó likely kí n lọ sí ìrìn àjò ọlọ́jọ́ gbọ́rọ̀ kan mo fẹ́ kó bá mi lè dáhùn. ṣé wàá lásán. ṣòro ìṣọlá àtàbúrò ẹ̀ mo fẹ́ kó bá mi tọ́jú wọn kó dẹ̀ tọ́jú ara ẹ̀ náà gbogbo nǹkan tí n bá fi sílẹ̀ fún ẹ láti tọ́jú kò fi tọ́jú ara ẹ tọ́jú gbogbo àwọn ọ̀nà jọ. Daddy, what are you talking about? Where are you going to? A time will come. A man must answer the call. Daddy, you're not going anywhere. Stop it. Jodi fún mi jẹ, what you want to eat? Iṣẹ́ bí ìbùkún olúwa ló ń mú ní làlá. àrígiṣẹ́gi tó bá ṣẹ́gi tán orí ara rẹ̀ ló ń lọ. ayé má má fi wèrè dán mi wò wèrè dán sí mi o má fi dán mi wò wèrè dùn wo kò ṣe bí lọ́mọ má fi dán mi wò wèrè ò sí mi o má fi dán mi wò wèrè mi wo kò ṣe bí lọ́mọ máa fi dán mi wò màálù tí kò ní ìrù ọlọ́run ló ń balẹ̀ ṣe ẹni tó ń fò lókè rere ọlọ́run ló ń fún lóúnjẹ ó fòun jọba ọ̀sán oṣù pàjọba ọlọ́run ló wọ̀ mọ́wé olúwa ṣẹ́gun ṣẹ́gun ṣẹ́gun ọmọ táíwò kẹ́hìndé olúwa ṣeun kẹ́hìndé. kí ni mo ṣe rí kí ni wàá rí mi kí ni yé mi láǹgbé ni ẹ gbà mí. Màlẹ́ka mi ó wá ṣàtọ́nà fún mi. ètò mi láyé jẹ́ kó yọrí sí rere wèrè tán sí mi o máa fi dán mi wò wèrè tán wo kò ṣe bí lọ́mọ máa fi dán mi wò wèrè tán sí mi o máa fi dán mi wò. fèyí ṣe ara kí ló ṣẹlẹ̀ tó ṣáà ní ká ṣáà dúró báyìí ní ká ṣe ṣẹ́gun náà wà dà kí ló ṣẹlẹ̀ gangan. ẹni sùúrù ẹni sùúrù bámi ṣẹ́gun ń bọ̀ bọ̀dá ṣẹ́gun ń bọ̀ ìjà ni sùúrù. ṣé ìwọ lè sọ nǹkan tó bá ṣẹlẹ̀ fún mi ni. èmi àti bàṣẹ́gun ní surprise fún yín ni bọ́ àmọ́ mi lè sọ fún yín lẹ́yìn mọ́ ẹ kí bàṣẹ́gun dé. ó dáa sọ fún mi màá fún ẹ ní nǹkan kí ni nǹkan náà. mọ́mí ẹni sùúrù ẹ calm down ó máa tó débi ń ṣẹ́gun ọ̀ọ́ wá o parí gbogbo surprise yìí ó ti yé mi ṣé ilé tuntun tó ṣe ẹ̀kọ́ òun ló fẹ́ wá fi wọ̀n mí ìyẹn lẹ̀ ń ṣe surprise fún èmi fún ẹ́ ah, kò sí wàhálà o rẹ́ǹtì ẹ̀ ni. rẹ́ǹtì ẹ̀ ẹ̀yin lẹ́ni ilé ilé tí mo kọ́ fún yín ni lájọ mímí àti fèyí kẹmí mo á rò pé bó ṣe dókè báyìí kò ṣẹyìn mi àti ẹ̀ bò máa ní kó má sọ fún yín pé jọ́ta máa ṣàṣọ lójú eégún a máa ṣe láti mo ti gẹ́ẹ̀tì mọ́tò fún yín bóyá kò wá ní kó fi mọ bẹ́ẹ̀ tó kí tún kọ́ ilé kí máa gbé fún yín pé ẹ̀yin lẹ ní ilé yìí o kí máa gbé bẹ́ẹ̀ ẹ̀ dì sáà fún mi. èmi mo ní ilé yìí. bẹ́ẹ̀ ni mọ́mí oúnjẹ ọmọ ni oúnjẹ ọmọ ni. kìrẹ́ni ohun yín lágbọ́dọ̀ lọ́wọ́. ṣẹ́gun ṣe yìí ẹ ń tọ̀ mí àbí lóòótọ́. Ah, ah, ẹ tàn kẹ bó ṣe wà gbogbo security àwọn nǹkan tẹ fẹ́ ó ti wà ń bẹ̀ àwọn tó máa ma fún yín ní nǹkan tẹ bá fẹ́ ní tì tẹ bá tiẹ̀ need ó wà ń bẹ̀ ọmọdé ti wà ń bẹ̀ sí wàhálà fún mi. olùkọ́ tó ti mọ́tò yìí fún mi. rárá ayọ̀ mi ti dópin ní ìmọ̀ páyọ̀ ńlá tó yìnbọn ah, báyìí. ó sì ń bọ̀ lẹ́yìn ilé ẹ̀gọ́ mi tó sì jù ilé tó máa wá agbọ̀rọ̀ lọ. ilé olókè ti máa kọ́ wọlé báyìí ti máa máa pa ọmọ ọmọ mi ẹ jọ̀ọ́ jẹ́ kí n wọlé ẹ máa bọ̀ ẹ máa bọ̀ jọ. ọlọ́run ló ń balẹ̀ ṣe ẹyẹ tó ń fò lókè rere ọlọ́run ló ń fún lóúnjẹ ó fóun jọba ọ̀sán òṣùpá jọba lóru ọlọ́run ló wọ̀ mọ́. ọ̀gá sista mi sista èyí wà ó alfa. ilé ò fẹsẹ̀ báwo ni gbogbo ẹ̀. ẹ wo bójú yín ṣe ń dán ọ̀gá sìstá mi imú yìí ò ti ẹ̀wù rárá. ṣé ń gbọ́rọ̀. ọ̀làṣẹ́gun mi ti dọ̀dọ̀ yìí mm-hmm. owó tí mo ní kẹsẹ́ǹsì mi last time mi ti ra láti. o serious o sọ pé imú mi ò wà bẹ́ẹ̀ báwo ṣáìsì imú ètò lẹ̀. ṣé àwọn fine. jerry bó ní kéde pàtàkì kọ́tẹ́ ìsanwó fún tí mo fẹ́ jáde sí

sọ fún gbogbo ìfẹ́ ṣe rẹ̀ oògùn mi gbọ́. ṣèrí máa fún ẹ nígbà kò kí n jẹ́ kí n gbà ẹ máa tẹ́jọ wọn sùn ní dákàdọ́ gbàdọ̀. wọ́n yẹ kó gbọ́ pé àkókò wà lẹ́sẹ̀. ó kàwé eh, This calls for celebration. ẹ eh, ní àná ni mo jẹ́ má gbàdọ̀ balẹ̀. Ah, má gbà <laughs> ẹ dìde mi. <laughs> bó ṣe bó ṣe gùn ló ṣe nà sílẹ̀ láì ṣe. yes. Oh, yes. Are we going out? Let me go and wear. Ẹ jẹ́ gbé ń jáde. Let me wear bomb shot. Pẹ̀lú oh, tinú yìí. Babe, let's go to the club. Ọkọ̀ ah, ọkọ̀ ah, ah, club pẹ̀lú àdúrà lè ní sùúrù.